àwọn èèyàn wá wo eléyìí pé táwọn bá ní káwọn ó jáde pẹ̀lú ànábì lásìkò yìí gbogbo àwọn nǹkan èso àwọn yọ́rẹ̀dà káwọn tó lè bákan náà wà fi shiddatil har wọ́n rí wípé gbogbo àyè ló gbóná rírí àti fáwọn ìdí míì wọ́n wá láwọn onílé tẹ̀lá nẹ́bì lọ sọ́jọ́ ogun فلغضب يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ọlọ́run pẹ̀lú jẹ́ gbọ́lọ́run ọba gbọ́ gbogbo àìtọ́lọ́run bá ti lo ya yóò lẹ́dí náà mẹ́nu àwọn àfáà onímọ̀ tafsir wọ́n ní alladhina amanu wọ́n láwọn náà làwọn tó ṣe wípé alladhina saddaqullaha wa rasulahu wa amilu bi shar'ihi àwọn tí wọ́n gbọ́lọ́run ọba gbọ́ agbà lódodo tá a gba òjíṣẹ́ ọlọ́run gbọ́ tí wọ́n gba lódodo tí wọ́n sì ń lo òfin ọlọ́run tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n ò tàpá sófin ọlọ́run àwọn ọlọ́run ọba ń bá wípé ayọ̀ lẹ́bi náà mọ̀nú òun. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله فاقلتم إلى الأرض ما لكم إيش شيء ما لكم kìí ṣe ìsìfàámù pé a fẹ́ béèrè ọ̀rọ̀ ìsìfàámù ìǹkárí òun náà ni pé kí lẹ́ẹ̀sọ pó mú yín kí lẹ́ẹ̀sọ pó ṣe yín kí lẹ́ẹ̀sọ pó ṣe ẹlẹ́dẹ̀ ń pàkọ́ ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله gbogbo ìgbà tí wọ́n bá ti sọ fún yín wípé انفروا في سبيل الله ẹ dìde wùyà láti lọ jagun sójú ọ̀nà ọlọ́run فأقلتم إلى الأرض fi máa ń rìn dí mọ́lẹ̀ takasùlán ní ti òròjú tẹ́ fi máa fàkùn tára yín èyí yá gágá gbogbo àti ẹbá ti gbọ́ wípé ẹ̀dá lọ jagun sójú ọ̀nà ọlọ́run àrọ̀bí tún lèláyà àti dúníà mìnàláàkọ́ kọ́lítún gbàtán bá ti ní ẹdìdì ẹ wípé anifar òun yàtọ̀ sí alkuruj kéèyàn ó dìde gbùyà tán bá ti ní kéèyàn ó ṣe nǹkan kéèyàn ó lọ ṣe níṣe ti wúrí ẹlòmí á ṣe nǹkan nígbà míì ṣùgbọ́n rí nínú ṣèṣì rẹ̀ pé ọgbà túláàsì ni ló fi lọ ṣe ṣùgbọ́n anifar kan táyì nídìí kéyìn ó sì dìde wùyà lẹ́ẹ̀kan náà ọlọ́wọ́n bá fi sọ láàyè kan nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní ka annahum humrun mustanfira nínú kìrá mi mustanfara ńlá wípé nínú al-Qur'an al bá tó dá wa fi ìtìyàrí alfáà ọlọ́wọ́n bá yóò sẹ̀ta gbólóhùn èyí tó ṣe déédé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá fẹ́ ká gbọ́yé àwọn tẹ́lẹ̀ wà máa yé dáadáa náà lẹ́mi tó mọ èdè lárúbáwá tó sì mọ̀ bí lárúbáwá fi sọ̀rọ̀ torí pé annafari ọlọ́wọ́n bá sọ pé ìdákílẹ̀ lakum ukhruju fi sabilillah ọlọ́wọ́n bá ní ìdákílẹ̀ lakum ń firú alnifar òun náà ni kó táyàn kéyàn sì dìde lẹ́ẹ̀kan náà kó má sí fífà kún bẹ̀ kó má sọ̀rọ̀ jù ń bẹ̀ kó má sí wípé hmm, ẹ̀fẹ́jà gbà fún wọn ní ti túláàsì ọlọ́wọ́n bá ní gbogbo wà tí wọ́n bá ti bí ẹni tí nǹkan mú ọlọ́run bá ní kí ló dé tẹ̀fí ń ṣe bẹ́ẹ̀. àrọ̀bí tún bíláyà ti dúnìyà mílẹ̀ láàkírọ̀. ọlọ́run bá ní tẹ́ yọ́nú sí ìṣẹ̀mí tayé ju oore tàlìkì àmọ́ lọ ní torípẹ́ ni tó bá mọ ìntọ́lọ́wọ́n bá pa léṣe kalẹ̀ tó bá dẹ̀rọ ọlọ́run lálìkì àmọ́ nípa kó lọ jagun sójú ọ̀nà ọlọ́run nípa kó ṣiṣẹ́ dáadáa sójú ọ̀nà ọlọ́run ìtọ́lọ̀wọ̀n bá pa létè kalẹ̀ fún lálkìyàmà ó lóore ju alhayatu dúníà gbogbo nítorí kókòjọ nílé ayé aláwọn bá ní tí kò yẹ yí máa ní araditum bil hayati dúníà minal akhirah araditum bil hayati dúníà minal akhirah فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل ọlọ́run ọba ó pàkíyèsí wa náà al-Qur'an àrọ̀bítún bilhayati duniya min al-akhirah ṣe èyí tẹ́ ń wù yìí èyí tẹ́ yọnu sí sọ náà ni oore tayé lẹ́gbẹ̀ẹ́ tàlkìyàmà ọlọ́ọ̀bá wa ní fàmáàmátà àrùlháyà ti dúníà fi láàkírọ́tì ìlà kọlíl. fàmáàmátà àrùlháyà ti dúníà fi láàkírọ́tì ìlà kọlíl. ọlọ́ọ̀bá ní tí ò bá yẹ yín ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀ fún yín. fàmáàmátà àrùlháyà ti dúníà gbogbo oore tayé bó ti wulẹ̀ kó tó kó jẹ́ nǹkan lẹ́gbẹ̀ẹ́ tàfìlà áàkírọ̀ lẹ́gbẹ̀ẹ́ oore tọ́lọ́ ń pa léṣe kalẹ̀ fẹ́ni tó bá ti tọ́lọ lálìkìyà máa láàkọlì tàbá pé wọ́n tẹ́gbẹ́ ara wọn oore tayé kò jámọ̀ kankan alìkílà níbẹ̀ yẹn ilà kọlìl kílà níbẹ̀ yẹn tọ́lọ wọn bá ní ilà kọlìlù yẹn ọlọ́nkà pé ní kọlìlù ni ìtumọ̀ rẹ̀ náà ní pé kò jámọ̀ kankan kò sí kankan bẹ̀ hmm. tẹ́ bá ní kẹ́ gbèsè gbẹ̀ ara wọn bó lè bó ṣe pọ̀ tó lójú yín gbígbádùn ayé bó ṣe pọ̀ jú bó ṣe pọ̀ tó bó ṣe wúlò tó lójú yín bẹ́ẹ̀ bá gbé sẹ́gbẹ́ tàlìkìyàmà ìlà kọlí Fàmá mẹ́ta àyà ti dùníyà fi láàkìrọ̀ ti ìlà kọlí. Bẹ́ẹ̀ bá gbé wọn sẹ́gbẹ́ ra wọn wò, èyí tí ń bẹ Ọlọ́run, ẹ̀san tó palẹ́sẹ̀ kalẹ̀, fẹ́ni tó bá ṣe tán Ọlọ́run àti oore tọmọnìyàn lé láyé ẹni tó rí gbádùn ayé jù gbogbo tó wá rí ẹgbẹ́tẹ́gbẹ́ àlùjánnà èyí tọ́lọ́wọ́n ọba pa létí kalẹ̀ fẹ́ni tó bá ń ti tọ́lọ́wọ́n ọba láyé ọlọ́run ìlà kọ̀lí kò jọra wọn wọ́n jìnà síra wọn púpọ̀. lẹ́gbẹ̀ẹ́ oore alkiyama anẹ́bùwa Muhammad sallallahu alaihi wa sallam ìtí ń bẹ tí ẹgbàwà rẹ̀ bẹ ń tira fáwa muslim anẹ́bì ní ma dúníyà fil akhirah illa kama yaj'alu ahadukum usbu'ahu hadhihi fil yam falyanzur bima tajid anẹ́bì sallallahu alaihi wa sallam anẹ́bì ní ilé ayé orí ayé fil akhirah lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ ń palẹ́sẹ̀ kalẹ̀ fún wa lálùkìyàmà nínú àwọn ẹ̀san àti oore tẹ́ bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó dà gẹ́gẹ́ bí kàmá yẹ́ṣálù àdúkùn òṣùbò àhúhádì yìí fìlìyàn ó dà gẹ́gẹ́ bí gbàtí ẹnìkọ̀ọ̀kan yín ẹmú ọmọ ní kankan báyìí èèyàn wá kì wá wòye sí in tí ó kàálẹ̀ in tí ó kàálẹ̀ lórí ọmọ ní kaun odò drop kọ́pọ́rà èyí tó kán nínú omi tó jáde wá fi wé odidi alágbálúgbú omi òkun kọ wá gbé wọn sẹ́gbẹ̀ ara wọn ẹ̀rì wípé tá a bá ní kọ̀lì ìlú gan afikún ẹlẹ́ni ìyẹn la fi túmọ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá wí tọ́lọ ní fama mata'ul hayatid dunya fil akhirati illa قليل وما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل قليل yẹn قلة yẹn ó dà gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn kọwọ́ bọ ànábì wá tó fún wa bí ìgbà tí èèyàn kọwọ́ bọnú omi òkun ìka báyìí tí èèyàn wá fà jáde bó ṣe mọ́ lẹ́gbẹ̀ẹ́ òdíjí omi òkun bẹ́ẹ̀ ni orí ayé ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kàlùkìyàmà táà bá yàn nàná rẹ̀ báyìí ẹlùmí ọgbọ̀gbà lẹ́gbẹ̀ta yóò náà bá ṣe díẹ̀ náà díẹ̀ náà tó ṣùgbọ́n kọ̀lílù kílà yẹn ó kéré ju àkọlù mínal kọ̀lílì وعشقها أذل من الذليل هي الدنيا أقل من القليل وعاشقها أذل من الذليل وعاشقها أذل من الذليل ọlọ́run ọba júwe ayé báyé ṣe gbogbo gbádùn téèyàn rí orí láyé èyí tó ga jù nínú ọlá àtayé ó kéré púpọ̀ ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá ń sọ lẹ́yìn fún wa kí iṣẹ́ àlìjánà lè máa wùwá ṣe bó ti wulẹ̀ kí iṣẹ́ ayé kó máa ṣera rẹ̀ ní dandan fún wa tó ká má gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ ká mọ̀ wípé tọ́lọ́wọ́n bá pa léṣe kalẹ̀ fún wa ó gbogbo ń ta ayé rí nínú gbádùn ayé إلا تنفروا يعذبكم عذابا أليما إلا تنفروا يعذبكم عذابا أليما ọ̀gbẹ́ni tẹ́ bá kọ̀ tẹ́ bá lẹ̀ ní ìdìde wùyàtẹ̀ lánàbí lọ sójú ogun يعذبكم عذابا أليما ẹ̀sìn àìdìde yíhun jàwáàbù rẹ̀ in tí

ẹ latara láyé látara pé ẹ̀kọ́ ẹ̀pà jihad ẹ̀pà tí wàyẹ̀ tẹ̀lẹ́dẹ̀ ìlọ́kọ̀ọ́mọ́ nọ̀rọ̀ ìrọ̀kún ọlọ́run lójú báyìí fi àwọn yóò fi àwọn tí wọ́n gbọ́ àwọn tí wọ́n tọ́lọ́wọ́ láti àwọn tí wọ́n fọkàn kan tẹ̀lá nẹ́bì jù yín lọ wàrá tadurruhu shay'a ìyẹ́ ò sì kónìra kan bọ́ lọ́hun bẹ bá kọ̀ bẹ bá lẹ́ẹ̀ tẹ̀lá nẹ́bì lọ wallahu ala kulli ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé tọmọnìyàn bá kọ̀ tọ́lọ́hún tọ́lọ́hún ò ní ṣe tọ́lọ́hún mọ́ kò dín nǹkan kan kù nínú ọlọ́ọ̀lọ́hún ọlọ́run ọba ṣe tán láti fẹ́ lòmíì láti fi rọ́pò wọn ẹ máa rí wọn báyìí gbogbo tẹ lẹ́yìn ò ní ṣe yẹn àwọn mí ó sì máa ṣe gbogbo tẹ ló sọ̀rọ̀ yẹn àwọn mí ó sì máa ṣe ẹ ò tí pépé súnà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nífàlẹ́ ìkaná ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti kéw tó tún kí kèrèwú bá pá súnà wá rọrùn àwọn tí wọ́n wá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ilé kéw àwọn ọmọ iléèwé wọ́n bá di pé wọ́n ń gba súnà wọ́n bá wá dọ̀kọ̀ ẹlẹ́yà ẹlòmíì tó fi gbogbo ilé ayé tó fi kéw súnà bá ti ṣòro yàtàbdìl káwọ́mẹ̀n ọ̀yọ̀rọ̀kún ọlọ́nkóṣọ́ wa ń bẹ̀. wàyàtàbdìl káwọ́mẹ̀n ọ̀yọ̀rọ̀kún. bẹ́ẹ̀ni kan bá ní ó ṣòro fún yín ọlọ́run ti gbá wọn ní ìdìde lójú yóò fi jíǹkí wọn lórí ẹ̀. wàlá tadurruhu shay'a. ó nira kaka bọ́lá òun láti lè ṣe lójú yín báyìí kẹ́sì máa rí bẹ́ẹ̀. wallahu ala kulli shay'in qadir. lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run ọba lè ṣe gbogbo nǹkan pátá ọlọ́run ọba ní kápá láti ṣe àfẹ́yí tí ò bá fẹ́ ṣe fún rẹ̀ kò sí ntọ́lọ́run ọba mi tí ò ní kápá láti ṣe àfẹ́yí tí ò bá fẹ́ ṣe fún rẹ̀

kódà kí gbogbo ayé sọ pé nǹkan kan ò ní ṣe é ṣe mọ́ èèyàn ní jákàn kò sí tó sọ̀rọ̀ fọ́lọ ìyẹn ní bẹ̀ẹ́ ní ṣe tí àwọn ànábì ọlọ́run ànábì Zakariya alayhi salatu wassalam ìgbà tí ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run in tó fi yé láti lè rò wípé òun ò lè bímọ mọ́ ó ti ṣẹlẹ̀ àwọn àmì téèyàn máa rí téèyàn fi máa sọ wípé òun ò lè bímọ mọ́ láyé ó ti wà nínú àwọn àmì ọ̀hún ó ti gbó ó ti darúgbó nínú àwọn àmì ọ̀hún ìyàwó nke nǹkan oṣù mọ́ ìyàwó náà ti darúgbó ó ń bẹ lọ́hún ó ní ọlọ́run ọba rọ́bì inni wahana al'azmu minni washta ala ra'su shayban wa lam akun bi du'aika rabbi shaqiya ala inni واستعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا أنا بزكريا ونزل الله وبايمي ومن العظم مني dájúdájú èmi Zakariya tí mo ń pè wọ lọ ìṣesí mi ni wípé wàhánà àìbọ̀rúfà wàhánà làbùmù mi ní egun egun ara mi ó ti lẹ̀ كناية كان عن الضعف المادي والمعنوي الله أكبر الضعف الحسي والمعنوي àníṣẹ́ mo ti lẹ lọ́kùnrin Allahu akbar irú mi kọ́ lẹni tí ó sọ fún tó fẹ́ máa gún orí obìnrin òun máa bóbìnrin láṣepọ̀ ní wàhálà láàbùn mi ní ní ti agbára kẹ́yìn ó lè gòkè kó lè sọ kó lè já sọ̀hún kó lè wàṣàálà ràásù ṣẹ́ibá bákanáà gbogbo tí ń funfin máa dúdú lórí èèyàn nírun kò sí kaka lórí mi má gbogbo ẹ̀ ló ti funfun wàlám akùn bídùn á ìkàrọ̀ bí ṣàkíyà irú àgbàlagbà

mọ́jẹ̀ ń fọwọ́ bólẹ̀ ọlọ́run sì gbàdúrà náà ya kalẹ̀ lọ́bìdágé túnkẹ́ ó dé kí ó máa gbin ìnígbìyèlé nínú ọlọ́run nínú ẹ̀mí gbogbo wa gbogbo ta bá ti rò kò ṣeé nítọmọ ènìyàn ká mọ́ rò kò lọ́dọ̀ ọlọ́run látàkùnà tí ó nínú kẹ ọlọ́run torí pọ́lọ́ wọn bá ta wí wallahu ala kulli shay'in qadir wallahu ala kulli shay'in qadir illa tansuruhu faqad nasarahu Allah إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمته الله هي العليا Wallahu azizun hakim. Ọlọ́run ọba tó dá wa kò yé tún máa ṣàlàyé fún wa ìjáàb ìbáwí fún àwọn mùmìnì pàápàá jùlọ àwọn mùnáfìkì tí wọn tẹ̀lá nẹ́bì lọ sógun Tabuk òun ló já ṣàlàyé fún wa lánàá nípa ìṣẹ̀lẹ̀ Tabuk ẹ̀yin tẹ́ kọ̀ tẹ́lẹ̀ ní tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tẹ́ bẹ̀rẹ̀ sí ní mú oríṣiríṣi àwújáre wà ọlọ́run bá ní illa tansuruhu illa tansuruhu ọlọ́run bá ní tẹ̀bá ní ẹ̀mí ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ látara ànábì fàkọ́dé lọ́sọ̀rọ̀ òwúrọ̀ ọlọ́run màmá dájú pé ọlọ́run ọba ò ní ìdìrànlọ́wọ́ yìí fàkọ́dé lọ́sọ̀rọ̀ òwúrọ̀ ọlọ́run wá fẹ́ dá yín padà síbi ìtàn ṣe bẹ́ẹ̀ ti pọ̀ lẹ́nu àwọn tó lọ sójú ogun gẹ́sùwẹ́tù Tabuk tó ti pa àwọn kan tún láwọn ò lọ àwọn tó lọ àwọn 30,000 ní tó ń ta àwọn kan tí wọ́n tún láwọn ò lọ ọlọ́run wá fẹ́ dá wa padà wípé ẹ̀lọ ọ̀rán ìgbà tánà bí òtí ẹ̀léèyàn kankan rárá tí ó léèyàn táwọn èèyàn ọ̀pọ̀ lẹ́yìn ẹ̀ fàkọ́dúnná sọ́rọ̀ ọlọ́ ọlọ́run ọba ti ránṣẹ́ nígbà náà إذ أخرجه الذين كفروا فقد نصره الله فقد نصره الله أتقتين يوراني تيونا يلوى غان الله تيونا لوى بنا كلمة wípé ìrànlọ́wọ́ yóò nítumọ̀ akàfẹ́kẹ́ yìí náà ó tara pẹ́ ìrànábì lọ́wọ́ kẹ́ẹ̀lẹ̀ rí náà lọ́wọ́ ọlọ́run ọba ní faqad nasarahu lólùrànlọ́wọ́. Ìdí àkùnránjẹ́ òlẹ́bí iná kẹfàrú sáàni ẹfúnlẹ́yìn. Ọlọ́wọ́ bá ní ẹlọ́rán tí ìdí àkùnránjẹ́ òlẹ́bí iná kẹfàrú ẹlọ́rán tí nígbàtí anábì tó jáde nínú ìlú Mẹ́kà tó lọ sílò Màdínà láti ṣe ìjírá pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba lo àkàrọ́jà àlẹ́bí iná kẹfàrú àwọn aláìgbàgbọ́ wọ́n mú jáde ibi tí rọ́rọ́n anábì nífẹ̀ẹ́ Mákà sallallahu alaihi wa sallam ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́ pẹ̀lú kọ́dà pẹ̀lú wọn bá ti fẹ́ sí nǹkankan ní ó jẹ́ sábàbí sábàbí ó náà ní ìgbógun ti ìfúnlẹ̀mọ́ àwọn kèfèrí ìlú Mákà الأبا إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين ẹ̀rọ rántí ìgbà táwọn aláìgbàgbọ́ ìlú mẹ́kà tí wọ́n jẹ́ sábàbí jíjáde ànábì nínú ìlú mẹ́kà òun nìkan kọ́ ثاني اثنين ìgbà tánábì ń jẹ́ ohun àtẹnìkejì rẹ̀ ثاني اثنين ثاني اثنين ó ń jẹ́ ọ̀kan nínú àwọn méjì ta làwọn méjèèjì ọ̀hún ìyẹn àfáwà Abubakar radiyallahu ọ̀hánì ohun ló bá nábì kọ́ rìn níbi ìrìnàjò hijira ìzúhú náà fi lọ́gọ́rù ẹwà wò gbà tí wọ́n rí àrànṣẹ́ ọlọ́run tó pọ̀ àsìkò tó èèyàn lè jákàn wípé àrànṣẹ́ lè wá Ibi máa fi lọ́gbà wọn pé mẹ́ta ọlọ́wọ́ bá ní bí wọ́n máa fi lọ́gbà ẹlọ gbú àrùn tí tó wọn ọlọ́run ti bá nẹ́bí gbàna jẹ́ mú wọn ní káyẹ̀ ọ̀nà lọ́wọ́ ní ìdẹ̀lẹ́ ẹ̀yìn ọ̀lọ́wọ́ ìgbà tí ó sẹ́yìn pẹ̀lú ẹ̀gán ọlọ́wọ́ bá rò fílẹ̀ ìdẹ̀wò máa fi lọ́gbà ọlọ́mí ẹlọ tí wọ́n ń bẹ nínú kòtò tí wọ́n ń bẹ nínú gáàrù sáórì gáàrù kòtò èyí tó bá ń bẹ nínú àpáta náà ń pè ní gáà ṣe ẹ̀rùn pé kìí jẹ pẹ́ nìkan kìí jẹ pẹ́ ẹranko naturally ló sì wà ní pọ́lọ̀ sídà tí yàn bá wọnú àpáta ní ẹ̀ẹ́sì rí ìgbà tán yọ yàrá tí wọ́n yọ gbogbo ẹ̀bẹ̀ gáàrù yẹn wọ́n èé pé èyí tí èèyàn bá gbẹ́ sílẹ̀ ẹlẹ̀ wọ́n ìyàtọ̀ ń bẹ láàrin gáàrù àti kahaf ṣùgbọ́n méjèèjì ní í ṣe pẹ̀lú àpáta ọlọ́run ọba ní ẹlọ rántí ìgbàtà nàbí sallallahu alaihi wasallam àtàfà àwọn abúbákìrì ibi umar fi lọ́gá gbàtàwọn méjèèjì tí wọ́n ń bẹ nínú wò ìwà àpáta tí wọn ò pé mẹ́ta tí kò sáwọn sàábé kankan pẹ̀lú wọn tí ò lẹ́ni tó lè gbọ̀wọ́ wọn níbẹ̀ ìmọ́lọ́run gbàgbé wọn. ìlú máa fi lọ́gá إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا ọlọ́wọ́ bá ní ẹlọ́wọ́ rántí níjọ́ta wí tí bẹ̀rù dé tí payà dé tí àfáwà àrígbákiri ṣùgbí ọ̀bí ọlá ọ̀hánì tó ń gbójú sókè tó ń rí erí pẹ̀ẹ́sì àwọn tí ń lé wọn bọ̀ tí wọ́n ń bẹ̀rù táwọn yìí bá mọ̀ wọlẹ̀ wọ́n mọ̀ rí wa tábà ara síjú wo ẹsẹ̀ wọn báyìí ibi gìgísẹ̀ wọn wọ́n rò wọn àtànẹ́bì ìyẹn ló wá ń ba àfa wa Abubakar ó paláyà ìbí àpòóló lè sọ ìbí látàhazan ànẹ́bì wá rí wípé ara Abubakar ò balẹ̀ rán inú rẹ̀ bàjẹ́ fábàkà ó bú sẹ́kún torí pé ó ń páyà pé ṣébi tí ó tàn sí náà rí ṣébi tí Islam ó parí sí ni ṣébi táwọn èyí ó ti ṣe ànẹ́bì ní sùtárẹ̀ ìyẹn ló pa àfáwà àbúbákiri òun ló pa lẹ́kún anábi wá sọ fún níjọ́ náà ìdí yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana alámi anábi wá sọ fún àbúbákiri li sahibihi ó sọ fún àbúbákiri níjọ́ náà pé la tahzan má bànújẹ́. inna Allaha ma'ana. dájúdájú ọlọ́run ọba tó dá wa ó ń bẹ pẹ̀lú wa. anzala Allahu sakinatahu alayhi. ọlọ́run ọba ó wá sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ó sì sọ kalẹ̀ fanabiwa Muhammad. ó sọ ìfọ̀kànbalẹ̀ alayhi ila Abi wa ya'udu ilayhima. ọlọ́run wá fi lọ́kànbalẹ̀. ọlọ́run fi ànábì lọ́kàn balẹ̀ nínú kòtò yìí àyà yìí àkọ́kọ́ tú báyìí lọ́gbọ̀n adán ṣùgbọ́n lórí gbólóhùn kọ̀ọ̀kan làwọn ìdájọ́ kọ̀ọ̀kan lọ́rọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń bẹ nínú àyà yìí àwọn ìdájọ́ kọ̀ọ̀kan ó ọmọ tó pọ̀ àpapọ̀ ọ̀rọ̀ táwọn afúnímọ̀ tẹ̀síì tí wọ́n sọ ìmáàmù tọ́bẹ́rí fọ́lọ́wọ́n bá kọ́ bá akẹ́ wọn tafsir aljami li ahkam alquran lil qurtubi tafsir alquran alazim ti afawa ibn kathir tafsir ti afawa al'imam abdurrahman as-sa'idi àtàwọn tafasir mi wọ́n tójú bọ áyà yìí wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ àríwòye wọ́n fa ọ̀pọ̀lọpọ̀ ìtọ́sọ́nà wọ́n fa ayọ́mbẹ̀ àkọ́kọ́ ọlọ́run ọba ní illa tansuruhu illa tansuruhu àkọ́kọ́ illa atúmọ̀ rẹ̀ wípé illa tansuruhu tẹ́ẹ̀ bá lọ náà òjíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ̀ bá ṣe tán láti kún lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́run ọba tó gbé lọ́wọ́ yìí a jẹ́ pé ńlá in àti lá òun ló ń bẹ̀ ń bẹ̀ in ṣẹ̀rìfíyà àwa ti in àti bọ̀nù lam alif ọwá jẹ́ ìlà ìlà tánṣòrò torí pé tánṣòrò lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ náà ó ní fíìlù ṣẹ́rìfíyà majzumun bi harfin nun illa tansuruhu kò rí ṣe illa tansurunahu Allahu akbar lo fi jẹ́ kó yíwa pé àfẹ́ ǹkan ó ti pamọ́ sínú láhùn illa tansuruhu in shartiya o ń be ń bẹ̀ àpéjúwe bẹ́ẹ̀ ó pọ̀ ní Qur'an to ba ti wa báyẹn ẹ̀rí jẹ́ àwọn àbẹ̀ ìjọba fún sharti yóò tẹ̀lé

ọlọ́ni ilẹ̀ àtàfà àlúhù tẹ́yìn mòmìní tẹ́yìn náà tẹ́ẹ̀ bá gí máa yín lọ́wọ́ tẹ́yìn náà bá lọ mọ́ kúnra yín lọ́wọ́ torí pàwọn ọ̀tá yín náà fọwọ́ sọ́pọ̀ wọ́n mú kúrò mbẹ̀ hadfu nítorí pínlẹ̀ o nítorí lè jásmì fílù ṣẹ́rìtì jawabu ṣẹ́rìtì o ni takun ẹ̀rìkó majzum takun àti gbún wá òwúrẹ̀ kó rẹ̀ takunu ni ọwá jẹ́ takun kò ní sọ́dọ̀ jawabu ṣẹ́rìtì wà illa illa taf'aluhu takun fitnatun fil ard wa fasadun ajẹ́gbẹ́tẹ̀yìn mùmí nínà tẹ́ẹ̀ bá lọ ọmọ kúnra yín lọ́wọ́ àwọn kèfèrí náà ti sowọ́pọ̀ yìí lórí ìbàjẹ́ tẹ́yìn òun náà bá fọwọ́sowọ́pọ̀ lórí òdodo tẹ́ẹ̀ fọwọ́sowọ́pọ̀ lórí súnnà takun fitna jawabu sharifu ni automatically n tí ó ṣẹlẹ̀ ní wípé fitina ó ṣẹlẹ̀ fitina ó ṣẹlẹ̀ kí ni fitina yẹn al-khilaf wa wa niza' ẹ̀yọ́ súnà náà lẹ́yọ̀ dàkìrà ní ìsìtẹ́mọ̀ bára ìjà ẹ̀yọ́ súnà náà lẹ́mọ̀ gbógun tíra yín ẹ̀yìn mòmìnì náà lẹ́sọ̀rọ̀ ayín dọ̀tá èdè ayédè ìpínsí ẹlẹ́yẹlẹ́ yóò mọ̀ ṣẹlẹ̀ fitna nìyẹn wá fàṣà dùnkẹ́bí ìbàjẹ́ táwọn tó ṣáájú yóò ṣe rí yóò ṣẹlẹ̀ láàrin nínú àwọn tó ṣáájú nínú àyàtà àtúì pé ìlàtàǹfìrú ìlàtàǹfìrú yu'adhibkum yu'adhibkum adhaban alima ìlàtàǹfìrúnà ìlàtàǹfìrú yu'adhib jawab nìyẹn tó jẹ́ kó yẹ wa wípé ìlàtàǹsùrú ìlàtàǹsùrú lọ́wọ́ jẹ́ pé àwọn nǹkan yẹn tó bá ti wá àwọn nǹkan kan bẹ bọ́lọ́wọ́ bá ti kádà rẹ̀ súnà tọ́lọ́run bí ó sì máa ṣẹlẹ̀ ọlọ́run máa ń gbérù nǹkan yẹn wá ní ṣẹ̀rọ̀síyà ìtàṣòrò lọ́ha ọ̀tọ̀mátìkì ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní ìtàtàkùnlọ́ha yẹ̀jẹ̀al lákùnfọ̀kọ́yà yẹ̀jẹ̀al jawabu shart àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá gbé wá ní jùmlá shartiyya ọlọ́run ọba ń sọ súnnà òhun gbóòsè mọ́ báyìí lò tó ọba ti ṣe báyìí mọ̀ rẹ̀ sí kàrá àfi tí ó bá ti pa níyàn tọ́lọ́wọ́ bá gbà pé ilá tẹ́ǹsùrú tẹ́ẹ̀bá lọ ràn lọ́wọ́ tẹ́ẹ̀bá lọ fún iṣẹ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ látara nábì fàkọ̀dínà sọ́rọ̀ Allah filu ṣùgbọ́n nínú ọ̀dọ̀ àwọn onímọ̀ náà ó lè wá awa ṣe ìrọ́ọ̀bù rẹ̀ fi mahali dasmi òun ni ìdí yẹn tó fi jẹ́ pé tó bá ti wá rí bẹ́ẹ̀ kí kọ́dí tó bá ti wá tún láti tìrọ́nù bí fà fà gbúdọ̀ tẹ̀lé ló fi jẹ́ pé ìlà tàǹsùrú ìlà tàǹsùrú fàkọ́dì fà yẹn ìmọ̀ láàfin mọ̀ wípé jawabu òun ni faqad nasarahu Allah. faqad nasarahu Allah. إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم ọlọ́wọ́ bá tó dáwà ọlọ́wọ́ bá jẹ́ ká ilá jansuru bẹ́ẹ̀ kọ̀ tẹ́ẹ̀kún lọ́wọ́ tẹ́ẹ̀rán lọ́wọ́ lórí tó gbé lọ́wọ́ fàfàdínà fàọ́lọ́ ojúṣe tó wọ́n ọlọ́run ní kó wọ́n ràn lọ́wọ́ akàfẹ́kẹ́yìn ó soríire afẹ́kẹ́ gbaládá bẹ́ẹ̀kún lọ́wọ́ bẹ́ẹ̀kún lọ́wọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ láàyè tí ò ti lè ronú pé èèyàn lè ríran lọ́wọ́ ọlọ́wọ́n bá fi sọ wípé ìdí àkọrọjáwò lẹ́bí na káfàró ìdí àkọrọjáwò lẹ́bí na káfàró sáàrí àwọn àfọ́ onímọ̀ tẹ̀fṣír àfọ́ wa al-imam ibn kathir rahimahullah wọ́n ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ń fi wa nínú áyà wípé ayé tánsùrú rọ̀súlàhù pé in ilá tánsùrú rọ̀súlàhù pé bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá rán òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ fa iná mọ́ ànàṣírùhù dájúdájú ọlọ́run ọba ó ti tó lú wà ti káàfíì ó ti tó fún wà á fídù ti ó ti tó lẹ́ni tí ó máa dáàbòbò kàmẹ́ta wà ńlá násùrọ̀ ọ̀hún torí wípé ọlọ́run ọba ó ti fọwọ́ gbáyà fóun ó mọ̀ràn nẹ́bì lọ́wọ́ sallallahu alayhi wa sallam ìdí àkàrájà alladhina kafaru sáàníyà nígbà tí ànẹ́bì sallallahu alayhi wa sallam tí àwọn kèfèrí tí wọ́n jẹ́ sábàbí jíjáde ànẹ́bì sallallahu alayhi wa sallam afọ́ ibn Kathir wọn ni lamma hammal mushrikuna bi qatlihi ìgbà táwọn ọ̀tẹ́bọ tí wọ́n gbèrò páwọn fẹ́ panẹ́sọ́là àwòhábìsìlì àbíkájẹ̀ ẹ̀sọ́ pé wọ́n láníyàn pé àwọn fẹ́ dé mọ́lẹ̀ àwònáfì àbáwọn ti ẹ̀fẹ́ lè jáde nínú ìlú nílé jáde tẹ̀sìn fàkọ́rọ̀jà mini umu hariba anẹ́bìsọ́lá àrẹ̀sọ́lá anẹ́bìsì jáde láàrin wọn báyìí hariba anẹ́bì jáde ní jáde pé mo gbé ẹ̀mí mo sáfẹ́ mi nìí mo gbé ẹ̀mí mi sá bìsọ́kù bá ti sọ̀dí ìpè yìí wà sọ́ ibi yìí abíbàkà sọ̀dík ẹni tí wọ́n jọjọ kọ́wọ́ rìn òun náà ni àfọ́ àbúgbákùrù sìkè tí a bá wọn tí àfọ́ wa ibn kẹfẹ́rì tí wọ́n sọ ń bí wọ́n ní fàkàràjà mínihún wọ́n ló fa àlà ànábìjáde fún rẹ̀ torí pé gbólóhùn ọlọ́run ọba ní if àkàrájà ulẹ̀ bí nà kàfà àwọn aláìgbàgbọ́ wọn mú ànábì jáde ṣùgbọ́n ẹmọ́jà gbọ́ yé wípé wọ́n wá dó tànábì láyé lẹ́yìn wọ́n pa wọ́n ń gbáǹkì lórí ní wá ń lọ ọlọ́run lo àkàrájà yìí ọlọ́run gan ló ti kọ́dà rúpa ànábì ó jáde ṣùgbọ́n fi wọ́n ṣe sábàbí ìgbà tánábì ó sì jáde náà fúnra ẹ̀ ló jáde nulẹ̀ yana fawa ibn kasir fajirewa akharaja'u àwọn ni wọ́n mú jáde sababan wọ́n jẹ́ sabab wal musabbib huwa Allah subhanahu wa ta'ala ni afa ibn kasir sọ pé anabi sallallahu alaihi wasallam wọ́n fa kharaja minhum hariba anabi ló jáde ó jáde fún ara rẹ̀ lẹ́ni tó gbé ẹ̀sìn rẹ̀ sá in tí afa ibn kasir sọ yìí náà ó tún dọ́gba pẹ̀lú tí a fáwa al-imam al-Qurtubi tí àwọn náà sọ àwọn tí ẹ̀tún yànnà náà tí ẹ̀ púpọ̀ àwọn sọ wípé wa huwa kharaja bi nafsihi fàárán lákin bi ilha'ihim ila dhalika hatta fa'ala wọ́n ní anábì wa huwa kharaja bi fúnra rẹ̀ ló jáde fàárán ẹ̀hàrìbà ẹni tó sá fún wọn ó gbé ẹ̀sìn rẹ̀ sá ó gbé ẹ̀mí rẹ̀ sá fáwọn ọ̀tá ṣùgbọ́n kì í ṣe páwọn náà ń dó lẹ́yìn ẹ̀bá ìtọ́ ń dán lé tó náà ń sáré ó jáde fún rẹ̀ ṣùgbọ́n wà láàkín bí ìhà ìṣe ibi tọ́lọ̀ ń ti lo àpò àlà yẹn ni wípé àwọn ni wọ́n fúnlẹ̀ ma torí pé tọ́lọ̀ wọn bá ọba sọ pàánà bí ó jáde bí wọ́n ti bẹ́ẹ̀ jù lọ́ọ̀lẹ́kọ̀ọ́ ti jáde ṣùgbọ́n ìfúnlẹ̀ mọ́ wọn ìlàáwù wọn òun ló sọ fún alàbí àfàálà ṣùgbọ́n jíjáde gẹ́gẹ́gẹ́gẹ́ kárajà bí nàfsì anábìdáre fún ààrẹ ìmáàmù Qurtubi àwọn sọ wípé àwọn tó wá jẹ́ kó yé wa wípé tá a bá wo ọ̀rọ̀ yìí kìí ṣe tuntun ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ló gbólóhùn àfàálà wọ́n ní tá bá wo fanusibali fi'lu ilayhim wọ́n wá sàfitì ìmújáde yẹn wọ́n sàfitì ẹ̀ lọ́n sàfitì sọ́dọ̀ alẹ́bí náà káfàrú pé àwọn ni wọ́n mú ànábì jáde wọ́n nítorí wípé wàrú ti balẹ̀ okùn fi àlẹ́ ìlú ìdájọ́ òun àwa gbélé wọn lérí wọ́n nítorí pé falẹ̀ àzà yúkútálù lè mú kiri ì alàlùkọ́tìlì ìdí nìtó fi jẹ́ pé ẹnìkan kọ́ ló pààyàn ṣùgbọ́n ló jẹ ẹnìkan ń pààyàn òun ló ní ọya pàá àmì ìlépa àmì ìpá tó ọ̀pá pàmàpọ̀ ó bá wa pa ẹni tó jẹ mi yẹn ń pa òun náà wọ́n pa ọ̀nà ẹgbẹ́ ìdìsípò ló bá ṣára kọ́tìlù ó jẹ ẹni tó pa yẹn ń pa nìyẹn fọwọ́ kọ́ ọ̀jẹ̀ wọ́n ní ìdí tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ sábàbù tánàbí fi jáde bó tilẹ̀ jẹ́ pé tó wà ní kọ́dàrú pánàbí ó jáde fúnra ara rẹ̀ náà ni ṣùgbọ́n ọlọ́run ọba wá ṣàfihì fíìlù yẹn sọ́dọ̀ wọn torí wípé ìlháàwù yẹn látọ̀dọ̀ wọn ló ti wá ìmáàmù Qurtubi àwọn náà tún yàn nínú ẹ̀bẹ̀ rahmahullah rahmatan wasi'a bákan náà ìmáàmù at-Tabari àwọn náà tún tẹnubọ kẹlìmà akhrajahu wọ́n ní ìlàmù minallahi ashabar rasulihi sallallahu alaihi wasallam ọlọ́run ọba máa máa ń fi eléyìí tó àwọn sàábé oúnjẹ ọlọ́run létí bẹ̀ annáwò òun ọlọ́run ọba òun lọba tó ń dúró bí nọ́sírí rọ̀súlì yìí aláàdáyí dìní láti lè máa ràn náàbì lọ́wọ́ lórí àwọn ọ̀tá ẹ̀sìn rẹ̀ wà ìzìhárì yí aléyìn dúnàhùn òun sì ṣetán láti gbé ànábì ga láti fi borí wọn àánúhù àó lámyù ìnúhù yálẹ̀ ẹ̀yìn fi ìlàdá alìkàbí ọlọ́ndẹ̀ tó ń jí ó yé wọn wípé ẹlọ ọmọ o iṣẹ́ tó wọn ọlọ́wọ́n bó ṣe òun ó ṣe o wàhúwà minal adad fi qilla nígbà tó ń ràn lọ́wọ́ òǹkà wọn ó kéré ńgbà náà àwọn méjì péré ni wal adad fi kathra ṣùgbọ́n lẹ́nìí tẹ́lẹ̀ nírànlọ́wọ́ ẹ ti pọ̀ gan fàkẹ́ ìfàbíyì wàhúwà minal adad fi kathra wal adad fi qilla bóòlù tí wá fẹ́ jẹ́ ṣígbà tó ẹ̀pọ̀ yìí láàbẹ̀ pẹ̀ ní ìrànlọ́wọ́ ìgbà tí ò rẹ̀ ní kankan fọ́kọ̀dúnà sọ́rọ̀ ọlọ́wọ́ bá ti rànlọ́wọ́ yàkúlù láhùn jalla sànàwó ìlà dànfírù àfáwà ìmọ́mù tọ́bàrí wọ́n wá ń sọ wípé ẹ̀yìn ọlọ́run ní òràn lọ́wọ́ wà mọ̀ínùhù oní òkun lọ́wọ́ ara àdúwì lórí àwọn ọ̀tá wà mùgní àǹkù oní òtò tayọ ìrànlọ́wọ́ tó bá ń bẹ lọ́dọ̀ yín wà á ní mọ̀rùnẹ́tìkùn kàmánà sọ́ra hù gẹ́gbọ́lọ́ bá ti ràn lọ́wọ́ na kàfàrù nígbà tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ sábà jíjáde rẹ̀ afọ́ àwa ìmọ̀mù tọ́bà nígbà táwọn fẹ́ tó àyà yìí wọ́n ní àìbìláì min quraishin min watanihi wa dari Allahu akbar ay iz akhraja alladhina kafaru billahi wa qafi billahi bi siwaju wọ́n wá ní min billahi min bi la rowo ko ó ní ọ̀rọ̀ tó pọ̀ ó ń dára kún mẹ́lọ ẹnìkan wá bí rẹ̀ ta ọwá ní lílá ìfìyẹ̀tì ọlọ́run ló ní ṣùgbọ́n fíyẹ̀tì ọwọ́ òṣèlú lọ́wọ́ hada usulubul hakim afọ́wà imamu tọ́bàrí àwọn wá tú ọ̀rọ̀ wípé ìdí àkàrájà ulẹ̀bí na káfàrù nígbàtí àwọn aláìgbàgbọ́ billahi nípasẹ̀ ìtọ́lọ̀ ń fẹ́ ṣe tẹ́lẹ̀ náà ní kùrẹ́ṣí nínú àwọn ìtànà bí fi jáde ẹwu táwọn afa ṣe lórí tútú إذ أخرجه الذين كفروا ثاني اثنين lẹ́ẹ̀fì mọ́ ìpìlẹ̀ tí ń jẹ́ kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀ náà ni wọ́n fẹ́ kúrò lórí manhaj alùsùnà wàlìjàmá lórí ọ̀rọ̀ àkídà lórí ọ̀rọ̀ tawhid torí pé tẹ́yìn àbájẹ́ sábà òǹkọ́ ni musabib hmm. ọlọ́run gangan ni musabib ó lè fẹ́ nìkan ni sábà ọwọ́ àjèjì ọ́yẹ sábàbí oríire ó sì lè fi ọ́sẹ̀ sábàbí orígbú ọlọ́wọ́n bá fún àwọn kèfèrí ìlú mẹ́kà ó fi àwọn ti sábàbí orígbú pé ànábì ó jáde bí wọn ò bá jẹ́ sábàbí yẹn ànábì ó padà jáde náà torí pé ó ti ń bẹ pánábì ti ń tàn mọ́ àwọn sọ̀hábà wọ́n ti ń sọ pé ẹ̀rọ ajá jáde kódà àwọn míì ibi tẹ́mi ní bàbá tiẹ̀ sí jíra Madina ànábì ní nínú ẹ̀ sọ́lá nǹkan kan náà ni ó jẹ sábàbí nǹkan ló fi jẹ́ gbogbo àyètọ́ wà bó o ṣe wà yí náà sábàbí kan ní ọmọ sábàbí sábàbí èmi lọ́kọ lágbájá nǹkan kan náà ló jẹ sábàbí tó fi rí fẹ́ Tógò ó lóbìnrin wà ìwọ́n bẹ lákùrẹ́ àwọn kan wá ní àwọn ń wá ẹni tí ọmọ bá wọn jápò ráìsì ní Togo ẹni tí wọ́n wá wọn wá rí wọ́n wá lóò ṣe nǹkan kan ní ọ̀lídé lẹ́wà náà gbé ọ lọ ìbò lọ náà nípa kì ṣe torí igbó ẹ̀sìn yẹn gangan ìyàwó tó ọ̀fẹ́ lọ fẹ́ ń bẹ̀rùn lọ́lọ́run fi kan ìsábà tàbí kúlì ṣe yín láhó àyàtọ̀ tàdó ló àlàá أنه واحد تجري الأمور بأسباب لها علل تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله تجري الأمور بأسباب لها علل تجري الأمور على ما قدر الله تجري الأمور على ما قدر الله ìdí nìyẹn tó fi jẹ́ pé ká máa bẹ̀ lọ kó sá máa fún àìsá bàbí dáadáa تجري الأمور ìtọ́lọ̀wọ̀ ọba yóò ṣe yóò ṣe ọkàn tẹ́jẹ́ kó wọ́n ború ọrẹ gbalada olóbìlú ọ̀n sábàbí bẹ́ẹ̀ tọ́lọ̀wọ̀ bá lọ ọ̀n sábàbí dáadáa fẹ́ nìkan kò sí fàárí ń bẹ̀ kò sí dàkíní dòdò ń bẹ̀ ọkàn wú ọlọ́run ló lọ bẹ́ẹ̀ bí ọba lọ yóò lọ ẹlòmíì tẹ́jìrì lórí àtúbàbí ńlá àhìlá ọlọ́run ló fi sábàbí orí bú ọwọ́ àtà ìdáṣẹ́ nìkan yá ah, mi sọ fún gbé níjẹ́ rẹ̀ yọ jẹ ìyà àtàkì òmòrò aláàbà yọ pọ̀ ẹ̀jẹ̀ lọ́dún lásìkò yẹn ṣùgbọ́n wọn lọ rí sábàbí orí bú àwọn àfa amúyẹn jáde ń bẹ̀ kóníkàlùkù ká wá fi gbogbo ẹ̀wọ̀n ra wa bó o ṣe wà níbi tó wà lé ní nǹkan kan náà lórí sábàbí sábàbí kan ni ó máa kọ́ra wọn tó fi dèrò sábàbí kan ni ó máa wọn tó fi dìyàwó lágbájá sábàbí kan ni ó máa ọlọ́ọ̀lọ́mọ àwọn táláwọn fẹ́fẹ́ kò ní kọ́dà fẹ́ yanjú tán wọ́n kà gbérí wọlé létawà tẹ́jìrì l'ómọ̀rún bí a ti bá bílá ìlàdó tẹ́jìrì l'ómọ̀rún àlámà kádàrà lọ́wọ́ tẹ́jìrì l'ómọ̀rún àlámà kádàrà lọ́wọ́ ọlọ́run ọba fi ìyẹn ṣe sábàbí orí ibú fáwọn kèfèrí Kùrẹ́ṣì ọlọ́run ọba ní ibi àkọrọjà ọlọ́run wá mú wá ní àfàálà ibi àkọrọjà olèrí ìnàkẹfàró àwọn ni wọ́n jẹ́ sábà bí jíjáde ṣùgbọ́n ti wà ní àkọọ́lẹ̀ pánẹ́bí ó jáde ànábì jáde fún rẹ̀ ní ìgbà tí ó di òru tí wọ́n rọ kiri kalẹ̀ wa Muhammad ìdílé kọ̀ọ̀kan ni wọ́n ti mú pàpà lọ́wọ́ pẹ̀tà náà bí bá ti ń jáde báyìí wì káwọn ó pa bìbọ́rù bá ti rọ́jú lè wá èyí tẹ́ẹ̀ fi ní sọ pé nìkan ló pa gbogbo yín náà lẹ́jọ́ kálẹ̀ kan ìyẹn là ní àwọn wọn wá rọ kiri kalẹ̀ anẹ́bísọ́lá sálàm lọ́rẹ̀ wọ́sọ́lẹ̀m wọ́n sáré pé wà nulẹ̀ bàtà náà bí fẹ́ jáde lásìkò tó anẹ́bísọ́ fún afáwà alì bin Abi Talib radiyallahu anhu ìpè kóhun dúró kó lórí ibùsùn gbogbo àwọn gbàfipamẹ́ tí wọ́n fi sọ́dọ̀ ànábì sọ́lá àzọ́rọ̀ ànábì tó sọ fáfá wà lè pèsè lágbàbá jẹ́ òun lónìí kábà lónìí kábà ànábì jáde bàdá tó tó ṣùgbọ́n kánábì ó tó jáde ànábì ti ránṣẹ́ sí abdullahi bunu ọ̀rọ̀ ìpín abdullahi bunu ọ̀rọ̀ ìpín abdullahi bunu ọ̀rọ̀ ìpín yìí wà kánà káfíìn mùsùlùmí kèfèrí ni ẹlẹ́bọ ni àmọ́ kéèyàn ọmọ ọ̀nà láyé ọmọnà gbogbo ọ̀nà tó wọ Mádínà àwọn ọ̀nà táwọn èèyàn ò tún mà gbogbo ẹ̀ lọ́mà àfáwà Abubakar àtànẹ́bì wọ́n ti jọjọ ládéhùn pẹ̀lú ẹ̀ àwọn nǹkan ọgún wa yìí ó mú pàdé wa lẹ́yìn ọjọ́ kẹta ní gáàrù sáwò ó mú pàdé wa tànàbí ti mọ̀ wípé àsìkò tó wọ́n jáde ní ìlú mọ́ka ti ń tó gẹ́gẹ́ bí gbogbo àfọwọ́ nínú tó ra Bukhari àti Muslim wọ́n wá fi ránṣẹ́ ọ̀rọ̀ ti wà láàrin ànábì Abubakri àwọn méjèèjì wọ́n ṣe ìfi ìjáàrù nìyẹn kéèyàn bẹ̀rẹ̀ níṣẹ́ kò dẹ̀ sí ìdábìbẹ̀ wọ́n níṣẹ́ ní pé ànábì àtàfà wọ́n ní síkọ̀ nínú Abdullahi ibn Urayqi wàkánà mùsùlùmí kẹfẹ́rí sí bàtà nàbí jáde àdàbí gbalẹ̀ afọwọ́ agbákùn lọ bàtọ́ gbalẹ̀ rẹ̀ lọ ìrìnyà ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ẹ̀bẹ̀ yẹn kámọ́gbàjìbò wọ́n wá jáde wọ́n wá lọ pàdé Abdullahi ibn Qur'an wọ́n wá rìn lọ ìrìn yìí ni wọ́n wá rìn odidi ijọ́ mẹ́ta lẹ́yìn ijọ́ mẹ́ta yìí wọ́n wá dúró sí gáàrù fáwọn wọ́n ti wá sọ fún Abdullahi ibn Urayqit pé lẹ́yìn ìjọ kẹta mú nǹkan gùn yíwá pàdé wa ó sì júwe ọ̀nà tó tún yá sí Madina tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bá nàbí ṣe lónìí àtàwọn ọ̀nà tí gbogbo èèyàn máa ń gbà lọ Madina kọ́ ni wọ́n gbà wọ́n ti ń lọ ìgbà táwọn ará ilé tí wọ́n tajú kán tí wọ́n ti pá fáwọn àlè ló jáde ọ̀nà ànábìjì lọ gbogbo wọn ti sùn fọ́fọ́n kùnrán ní sọ́lá wọ́n bá múra ọ̀nà ẹja máa lé lọ wọ́n ní àmàdínà ní ọjà máa lé lọ ọ̀nà táwọn ọmọ gbà ni wọ́n gbà wọ́n lọ dídí ní wòrán nàbí wọ́n tó padà títí wọ́n fi mọ̀ ọ̀nà bí lánàá gbà ìgbà tí wọ́n fi sọ pé káwọn ọmọ ànábì ti mà sọ́lá pé ó súnmọ́ kí wọ́n máa tọpa wábọ̀ mọ́jà máa lọ sòsé já dúró lọ́nà torí tán bá ń lọ sòsé ni ó súnmọ́ ká bá wọn wọ́n wá dúró sí gáàrù fáwọ̀ ọlọ́mọ́tẹ́lẹ̀ wọ gbogbo yín àti gbogbo wa náà gáàrù sáọ́rì yìí kò sí bá dà nǹkan tán ṣe ń bẹ̀ o tìrìpẹ́lú mi ìtọ́ bá lọ yóò tó lọ gáàrù sáọ́rì yóò tó lọ fẹ́mọ̀ sí bá dà kan àwọn ìmí ogun bẹ̀ lọ wọ́n wọnú bẹ̀ wọ́n lọ dúró bẹ̀ kò sí bá dà nǹkan àwọn tí wọ́n ń lé wọn bọ̀ yìí kèfèrí ìgbà tí wọ́n dé dé òkúta yìí nínú kòtò ibẹ̀ ni wọ́n wà wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ ìtọ́pọ̀ lórí eléyìí ibẹ̀ làfọ́ àwọn abúbákiri ló ti tajú sókè bó ṣe rí wọn lókè nù táwọn èèyàn yìí sì ní tí wọ́n bá lè wo ìsàlẹ̀ ni wọ́n mọ̀ sí rí wà àfọ́ àwọn bá ti ṣẹ́kù in tó pa àfáwà Abubakar lẹ́kún níjọ́ náà o náà ni ìfẹ́ tó ní sànẹ́bìsọ̀lá àti ìfẹ́ tó ní sẹ́sìn ọlọ́run òun ló pa lẹ́kún bó tilẹ̀ jẹ́ wípé àwọn ṣíà alìmàmíyà kò bá àhúmọ̀lọ́ gẹ́gẹ́ bí àfáwà Ibn al-Arabi ní wọ́n jẹ́ sọ wọ́n ní àwọn wá sọ wípé húsùnù níjọ́ta wí yìí wípé ẹ̀rí ni wípé dalilun ala jahalihi wà nuqsi yìí wà naqsi dalilun ala jahalihi wà naqsi yìí wà da'fi qalbihi bó ṣe bára jẹun ìyẹn túmọ̀ sí wípé aláìmọ̀kágbà ni ìyẹn ní àwọn iṣẹ́ àrùn sọ afáà ibùn arọ́bí àwọn wá fèsì wọ́n ni wà àjábà ulama'una an dhalik àwọn àfáà wa àwọn àfáà súnà wọ́n fáwọn ṣíà lẹ́sìn lórí ọ̀rọ̀ yìí wọ́n ni bí anna idafata al-huzni ilayhi laysa bi naqs kí a sọ wípé àfáà wa Abubakar gẹ́gẹ́bọ́lọ́wọ́n bá ti sọ nípa nẹ́bí sọ wípé látàzàn mọ́bànújẹ́ àìmọ́bànújẹ́ dáná ẹbí sọ wípé mọ́bànújẹ́ yìí ìyẹn ò túmọ̀ sí wípé àbùkù ló jẹ́ fún àfáà wa Abubakar kàmá lámíyánkús Ibrahim hìnà kọ́lá ánìhù torí pé ànábì Ibrahim náà kìí sàbùkù fóun nígbà tí àwọn màláíkà tí wọ́n wá bá lálejò tí wọ́n wá gẹ́gẹ́ bí àwòrán àbára nàkírà hù ó wò wọ́n níwò ẹni táàmù nàkírà ẹni táàmù lélẹ̀ wà á ó jẹ́sà nínú mi kìfà ẹ̀rú bá ànábì Ibrahim kọ́ọ̀lù làtàkà wọ́n ni mọ́ bẹ̀rù ànábì Ibrahim làtàkà má bà níjẹ́ àmàlẹ́kà náà sọ́nà ìwé ìròyìn pé látàhà má bẹ̀rù ṣe má bẹ̀rù tí wọ́n sọ fún yẹn ṣẹ́rù tí ń bà yẹn ìyẹn ti sọ jẹ́ ní tí mọ́ nìyẹn lẹ̀ wọ́n tún mú tànábì Musa náà wá lùfà áwùjẹ́ sàfi nọ́ọ̀sì ìhìyífà ìhìfàtàn Musa kúnnà látàhà wà fi lóòt nípa ànábì lóòt náà ọlọ́ni wà látàhà ẹ sọ fún pé kó má bànújẹ́ inna munajjuka wa ahlak àwọn ọlọ́run láàlá àtàwọn ará ilé rẹ̀ هذا ردا على الشيعة الإمامية tí la fẹ́ sọ ń pa lútù náà sóò náà ní mẹ́rin gbàtọ́lọ́ látàntà pàbà níjẹ́ so yẹ́ ń túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tí ó jẹ́ ogún kógún ìtàkítà náà lọ máa ẹ̀rí ń bẹ pẹ̀lú àwọn afáàsúnà òdodo alhaq ma ahli sunna aláwọ̀ bá subhanahu wa ta'ala gbàtánà bí ibrahim muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n wá ń bẹ láàyè yìí tábà Abubakar Siddiq tó ń bara jẹ́ lérí ìpáyà lérí ẹ̀mí rẹ̀ àtẹ̀mí àdẹ́sọ́lá àtẹ̀sí ọlọ́run lápapọ̀ ọlọ́run bá ní ẹ̀mẹ́dùwá sọ fún wípé ìdí yaqulu li sahibihi la tahzan ìgbà tábẹ́dùwá sọ fún ìlàtàhazan má bàrà jẹ́ má bànú jẹ́ inna Allaha ma'ana dájúdájú ọlọ́run ó ń bẹ tẹ́dájọ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa ìtumọ̀ ni wípé anẹ́bísọ́lá àyọ̀sẹ́lẹ̀m wọ́n ti kọ̀ dámọ́ al'asbá al'akhadubil asbá wọ́n sáfọ́ta wọ́n ò tún lọ sóòsé wọ́n tún sápamọ́ sínú gáà láti akhadubil asbá ìgbìyànjú tó yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣe níbi tí wọ́n wá wà ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ ká tún gbàgbọ́ yìí ìlàlàáfíà mọ́ọ́kífù ahli sunna wal jamaa lórí wípé al-akhadhu bil asbab la yunafi kamal tawakkul ala Allah pé èèyàn ṣe àwọn asbábù shar'iyya àwọn ìgbìyànjú tó bá tọ́lọ́run mu èèyàn sì síwájú ìyẹn ò wípé èèyàn gbára lọ́lọ́run Ànábì sallallahu alaihi wasallam Ànábì ọ̀tọ̀gbẹ́ máa bọ̀ yọ́ pàmì Ànábì sájáde fún wọn ó tún lọ dúó sínú gáàrù ṣùgbọ́n tó wá dójú ẹ̀wọ́ tán àti sá agbára tọmọ nìyà ti ṣe ṣùgbọ́n bí táwà yìí inú lọ àmà ìtumọ̀ tawakkul ni dájúdájú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa a wá sọ fún wa ẹni tí ó sọ pọ́lọ́ ń bẹ pẹ̀lú mi ìwọ náà ó ti wà pẹ̀lú ọlọ́run nínú ta mújáde níbẹ̀ nìyẹn ẹni tí ọba wà pẹ̀lú ọlọ́run kò ní ronú lọ ọlọ́run tó bá wà níbi ẹsẹ̀ ògbèjì ó ń dèun òní òrònú sí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn òní òrònú sí níbi láti rí imọ́ ní kó máa tún kí wájú ṣe é lọ mọ́ tẹ́yìn ò ṣe é lọ mọ́ ṣùgbọ́n láàyè yẹn ní tó ní kálukú pé ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́lọ̀n kó sọ wa mẹ́rin bá ń nínú plane tí pilot bá dé tó bá yọjú pé tọ́ gbogbo ẹgbẹ́ wa ní ọkọ̀ òfurufú agbàfọ́lọ̀ náà ni ó ó ti dojúrú báyìí àmọ́ bí i plane for a wà ẹmọ ohun tó kálùkọ́ ọmọ pẹ̀ ẹlùmí ò pè Ṣàngó ò ní oòrò ẹni tí ó pè Jésù ó pè Jésù tí ó pè Yáṣẹ́ Ibrahim ìyẹn túnmọ̀ sí wípé ìgbà tílẹ̀ bá dí ẹni tó bá sọ wípé iná lọ àmà yí ìyẹn ìyẹn tó ń fi iye wa pa nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam o náà ni imamul muwahidin o ń lásáájú gbogbo olùmọ́lọ́ lọ́kàn ṣoṣo gbólóhùn tó jáde lẹ́nu ànẹ́bí sallallahu alaihi wasallam tó dípé níbi tí gbólóhùn tó jáde ní pé inna Allaha ma'ana idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana anábì wá ń sọ li sahibihi ìyẹn ni wípé kò sí èméjì nínú gbogbo àwọn sàábí ẹni tọ́lọ ń là mọ́lẹ̀ gbólóhùn sàábí ọlọ́run pè bẹ́ẹ̀ nínú ọlọ́run ẹni tọ́lọ̀ ń pè ní sọ́hìb láwọn kan ní kèfèrí ló fà apá kan sọ wípé mọ́n àbùkọ́dà àbàbákìrí fọ́wọ̀káàfì wọ́n ní ẹni tí ó bá kórìíra àbúbákìrí tó ń sọ ẹ̀dá nípa àbúbákìrí fọ́wọ̀káàfì

tó ń bara jẹ́ wípé látàá ṣùgbọ́n wọn ṣíyà wọ́n ní sọ ìbù yẹn wọ́n lẹ́lòmí ni wọ́n ní sàbákiri láta hasan pé mọ́ bara jẹ́ dájúdájú ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú wa ma iya ọ̀nà méjì ló kún sí ma iya tún ó ní wípé inna Allah ma'ana jami'an ọlọ́wọ́ bá pẹ̀lú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ bí ilmi pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn bòmí bẹ́ tọ́lọ́wọ́ bá tún sàdáyẹrí ìmọ̀ ìyà yẹn lẹ́yìn ìgbà tí èèyàn ti zikirul am èèyàn tó wá ń torí pé ọlọ́run kúlẹ̀ ń bẹ̀ pẹ̀lú wa náà tẹ́lẹ̀ abẹ́ẹ̀kọ́ anábì tó wá tún sọ lọ́tọ̀ inna Allah ma'ana ma iya yẹn ma iya khassa ni aimin haifu nasiri wa difa'i wa ri'aya torí pé láì inú al-Qur'an ìgbà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá ń sọ nínú Qur'an láti sàlàyé èyí tó ní ṣe pẹ̀lú ma iya tún àmà ma yakunu min najwa thalathan illa ولا خمسة إلا وسادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا معهم بيه معي آمن ọlọ́run bẹ pẹ̀lú gbogbo àwọn èèyàn pẹ̀lú ma rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá tún wá sàdáyẹ̀ rí pé mọ̀ ń bẹ pẹ̀lú lámarin mọ̀ yíya káàkùn ìyẹn túnmọ̀ àmójútó ìdáàbòbò ìfìyànbó orí ọ̀tá ò nìyẹn ìyẹn ọlọ́run tún wá lò látẹnu ànẹ́bùsọ́lá àrọ̀sọ́lá pé inna Allaha ma'ana idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم pẹ̀lú على tá a ṣe yìí àwọn ìdájọ́ ó ń bẹ ta gbọ́dọ̀ fèsì anẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí bẹ Abdullahi bin Qurayqib ó bẹ̀ nífẹ́ wà kánà káfíra mushrika kèfèrí sí ni àwọn àfáwà mú jáde ń bẹ̀ ibn al-munzir rahimahullah wọ́n ní fi ìjáàrù muslimin al-kuffara ala hidayati tariq wọ́n lélẹ̀ yìí tó ṣẹlẹ̀ sánẹ́bì àrídájọ́ mú jáde ń bẹ̀ wípé èèyàn lè bẹ kèfèrí mùsùlùmí lè bẹ kèfèrí lọ́wẹ̀ tí ó gbowó lérí wípé àmọ̀nà kèfèrí láàrí pé kò fi wá mọ̀nà tó rúkwá nàbí náà ṣe bẹ́ lápòjúwe afẹ́ lọ à ń lọ ìlú kan ilẹ̀ wá sú àwa mọ̀nà abárẹ́ nìkan kèfèrí ni ẹ̀dàkùn ìgbà ìlà ń lọ sẹ́ lè júwe àrí ẹ̀tẹ̀ mú adé ọ̀nà bẹ̀ àbí káàkiri ẹ̀sọ́ wípé à inú ìlú tẹ́fẹ́ gbà kọjá yìí wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ o a sì fẹ́ gbà bẹ̀ kọjá ṣùgbọ́n àwa rẹ̀ nìkan náà àwọn ọmọ olùlọ́gbé ẹ̀wà àfà ẹ̀fún mi lówó màá mú yín gba ọ̀nà bùnmí tí ò ní jẹ́ àrùn ìsìn àti máa jẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́nìkan wá ṣùgbọ́n ńlá kéferí téèyàn bá wá fúrú ẹni bẹ́ẹ̀ lówó tó mú yàn gba ọ̀nà míì tíjà ń bọ́ òfin ní sí èèyàn ní téèyàn ṣe wọlé nínú ẹ̀sìn níbàámu sí èyí tó ṣẹlẹ̀ láàrin ànábì àti Abdullahi bákanáà al'imamu bukhari wọ́n máa ma ti tarjama báàbù kan nínú tírà wọn wọ́n ní báàbù sí ìjárí mushirikina inda dorura aw idha lam yujadu ahlul islam àwọn tún sọ wípé bàtàbẹ́ máa sọ̀rọ̀ ọ̀tàn yìí wọ́n mú wá lábẹ́ báàbù ojúpọ̀nà ìlẹ́tọ̀ kí mùsùlùmí kó bẹ kèfèrí kó gbé sẹ́fún kèfèrí kọ́dẹ̀ sanwó sẹ́fún ó lẹ́tọ̀ ṣùgbọ́n wọ́n ní ẹ̀yìn dàgbọ̀rúra táàbà rí mùsùlùmí ni a sì lè rí mùsùlùmí kó ṣe pé làlúrí lójú ẹsẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ yẹn kèfèrí ni ọkọ̀ wà lárọ̀wọ́ tó ọfẹ́ gbẹ́gàndà kèfèrí lórí gbé fún ó bọ̀gbẹ̀ ọ̀fẹ́ ẹran sọ èfè rí lọ́ máa sọ yẹn rán dáadáa ó gbé fún mùsùlùmí ẹbí kan bá sọ rẹ̀ jẹ́ ìyẹn ni òyọ́ pọ̀lọpọ̀ ẹlòmíì sínú àtìpẹ̀rẹ̀ mùsùlùmí ẹ́ èfè rí lọ́ba mọ́lé rẹ̀ ìpínlẹ̀ ayẹ́kùnrin lọ́ máa ṣe jawazu ìjar alkufa ìwọ́tọ̀ ń lọ títọ̀ ra búrẹ́dì tó ń bèèrè lọ́wọ́ búrẹ́dì pé mùsùlùmí ní kò tó rà jawab almuamala láàrin mùmìní àti tèfèrí ó lẹ́tọ̀ látara àdí eléyìí imam àfáwà al-imam al-bukhari àwọn wá mú wá pé báàbù ìjárí mùsìríkí na inda dọ̀rùra pé ìgbàláàyè ń bẹ ká bẹ ọ̀sẹ̀bọ níṣẹ́ ká sì fún lówó ọ̀yà rẹ̀ iṣẹ́ tó ṣe fún wa ẹ̀ndà bọ̀rúra wọ́n ní ṣùgbọ́n o nígbà àlàlúrí ni o ìyẹn tí wọ́n pẹ́ ta bá rí mùsùlùmí tó lè ṣe nǹkan yẹn agbọ́lá fún mùmí aláàfílù ìjárù mùsùlùmí o ní àfílù kágbéṣẹ́ fún mùsùlùmí o ní ìpìlẹ̀ ṣùgbọ́n ẹ̀ndà bọ̀rúra àrí mùsùlùmí àbá àrí mùsùlùmí àrí mùsùlùmí tó máa ó lẹ́tọ̀ àlègbè fún ìkẹfẹ́ áó àbíkójọ ẹgbẹ́ ìsára lámì yóò jádò àrù islam àti ẹ̀rí mùsùlùmí kẹta tó mọ̀ nǹkan yẹn ṣe ẹjá wá wo ọ̀rọ̀ yìí ẹni tó dálé ìwé lẹ̀ ọwá ń wá títà tí ó kọ english wọ́n wá wá títítítítítítí wọn ò rí mùsùlùmí kọ́ apply gbogbo àwọn mùsùlùmí tó ń wá ẹlòmíì ní bá ń ṣègbò

torí páwọn àdọ̀rúra tutù kọ dàrú rẹ̀kọ́ dàrí ha ká tó gbà pé làlúrí ní nǹkan ibòlà wádé ẹ̀rí ilé ẹ̀kọ́ mùsùlùmí mi látòkèdélẹ̀ ti pálẹ̀ ìtòrí mùsùlùmí wó láwọn wá standard kódà tó fi débi ẹni tí ó jẹ́ bọ́sà kódà dateman ìfẹ́lú imam bukhari ẹwọ wọ́n ti kọ̀yádà ọ̀rọ̀ wọn ni báàbù sí ìjáàrí mọ́ṣìríkì náà inda dọ̀rúra àwọn fi síbẹ̀ inda dọ̀rúra olóògbé nǹkan yẹn wọlé o tó bá sì wọlé náà tó kọ́dárì tó kọ́dárì àìyàn ni ó bó fi lẹ́fìdé ẹ̀ẹ́bò fi lè kọ́nà tẹ́ kóbìnrin ọmọ olùdáàbò ó sì gbúdọ̀ sí nǹkan báyìí ó gbúdọ̀ pé àwọn ọmọ ó sì gbúdọ̀ máa príṣì ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn mẹ́jẹ̀mú yẹn wọ́n gbúdọ̀ fún ṣùgbọ́n lómi ìtorí wípọ́n tàbí bá sáńdáàdì wọn wọ́n wà á túlẹ̀ ìyẹn ń bẹ kankún lọ́pọ̀lọpọ̀ àwọn iléèwé tọ́jẹ́ iléèwé Islam kọ́ ìlú tí Imam Bukhari fi sí yìí ẹ jẹ́ ká lò tá a bá rí mùsùlùmí tó mọ nǹkan ẹ̀ká gbọ́lá fún mùsùlùmí kèfèrí lọ torípọ́lọ́wọ́ bá ní walan tarda anka al-yahudu ولا النصارى حتى تتبع ملتهم kèfì àwúdí àti nàṣọ́rá wọn ò ní yọ́nú sí yíó ó dìgbà tẹ́ bá ń tọ ojú ọ̀nà wọn tí làlúrí bá ti mú wa káwà bẹ kèfèrí kágbésẹ́ fún ní iṣẹ́ tó ní iṣẹ́ pẹ̀lú ìgbésí ayé wa àbí ìgbésí ayé àwọn ọmọ wa agbúdọ̀ dé pẹ̀lú òfin àfọwà Imam Bukhari wọ́n ní eléyìí ló fà á ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tánàbí ìgbà Khaybar Khaybar àwọn ará Khaybar wọ́n mọ́ sí oko ó ṣe púpọ̀ ilẹ̀ wọ́n sì dá wọ́n sì mójú lé jábẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn ará Khaybar kèfèrí wọ́n ṣe mùsùlùmí wọ́n wá gbà láti mọ̀ anẹ́sọ́lá àrọ̀sẹ́lám anẹ́bí wá gbé iṣẹ́ ẹbẹ̀ náà gbogbo ilé wọn lọ́wọ́ dá ilẹ̀ tá àgbà lọ́wọ́ yìí ẹ̀yìn náà lẹ́mọ̀ bá mójútó anẹ́bí ṣe kí ni ó anẹ́bí gbéṣẹ́ fún àwọn ará aibar ìnáma àmàlà àmàlà khaibar alàlẹ̀ àmàlà fi arziha if lam yujadu minal muslimin man yanubu manaba un fi amal hátà kọwúyẹlì islam ṣùgbọ́n gbà tó yá tó rí islam náà ti ó ti ta gbòǹgbò àti láwọn èèyàn tó mọ̀ ń pa gbogbo àwọn nǹkan yìí wọ́n sógbìnà aníwún ajíláhùn umar gbàtọ́dà kò àfáwọn ọmọ ìlú ọdá ọkà àwọn mùsùlùmí bẹ̀ ìyẹlẹ́ mọ̀ rí tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀ẹ́sìpáàkì tó bá ti lọ́mọ wọn tó ọmọ lọ contract job náà ni èyí tí wọ́n ṣe ń ọ̀tako ẹ̀sìn tán bá ti ní ọmọ ìlú wọn tó mọ̀ ń pa nǹkan yẹn wọn ò ní òkú bẹ̀ àwọn ibi tí wọ́n dúró sí náà sọ́bọ́dìlẹ̀ jẹ́ wípé nínú Islam innamal mu'minuna ikhwa alimasasabeyin ṣùgbọ́n tí dọ̀rú rí láti lè mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ó tún jẹ́ ká mọ̀ pé dọ̀rú rọ̀ náà ni torípé ìbá ṣe bọ̀ rúrọ̀ ní àpáwà rúmọ̀rù ní padà lé wọn kúrò nígbàtà àti ráhùn sí jó sí torípé áṣùlù gan kún ò lẹ́tọ̀ sí ṣùgbọ́n kò ló fún ìyẹn náà ní máa àwọn tí mùsùlùmí tá a kó sí ẹnu iṣẹ́ wa tá a kó sí wa tá a kó sí ilé ìwé tá a dálẹ̀ ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bí nígbàtí ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n lọ Abdullahi ibn Urayqit tàn fúnṣẹ́ lẹ́yìn ìgbà náà ó parí nù wọn ò tún bá ṣiṣẹ́ kankan mímọ̀ eléyìí agbúdọ̀ pọ̀yé lábẹ́ masala fún jáde nídìí ọ̀rọ̀ yìí bákan náà jawazu ìjáre rọjùlẹ́yìnì rọjùlẹ̀ wáhìdì aláàmẹ̀lì wáhìdì ńláwùmá èèyàn méjì lè gbéṣẹ́ fún ẹnìkan ṣoṣo kó ó lẹ́tọ̀ọ́ torípa nẹ́bí sallallahu alaihi wasallam àti àbáwọ̀ àbúbákìrì àwọn méjèèjì ni wọ́n jọjọ papọ̀pọ̀ wọ́n gbé jẹ́fẹ́ nìkan kó sẹ́ndà sáfíìsì fáwọn méjèèjì ẹ̀yin méjì ẹlẹ́ lóko kẹ́ẹ̀sì gbẹ́ nìkan ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀jọ sanwó fún ẹni lọ́dẹ̀ máa bá ẹ̀yin méjèèjì ṣiṣẹ́ ẹnìkan máa ṣiṣẹ́ fún ẹ̀yin méjèèjì àwọn àfáà tẹnubọ̀rọ̀ yẹn torí pé tá a bá wọnú alifẹ́kẹ̀ fíkíhùn mu'amala ọ̀rọ̀ alibẹ́ẹ̀ ọ̀rọ̀ al'okut ta bá wọbẹ̀ nínú bẹ́ẹ̀rù ọ̀rọ̀ yóò dánimẹ̀ èèyàn méjì wọ́n lè papọ̀ kí wọ́n ó ṣe ìjárò ẹnìkan yẹjús látara kìsọ̀ eléyìí tó ṣẹlẹ̀ nígbàtí Ànábì sallallahu alaihi wasallam tánàbí kúrò ní ìlú Mọ́kà àtàfà Abubakar bákanáà tó rí mú jáde ń bẹ̀ fi ìdẹ̀lílò alàjẹ̀wázìl fìrọ́rì bí dín haufan min al'adu ìgbàláyé ń bẹ èyàn lè tá kúrò ń bì kan tí yàn bá rí wípé ibi tí èyàn wà yóò kò bẹ́ sí yàn kọ́dọ̀ owó lè wà ń bẹ ọlá obìnrin míì ó lè sákò lọ́dọ̀ ọkọ nígbà tó kọ́kọ́ tó dìde kìfì jíjọ epo lè yọ kò lọ́dọ̀ ẹ̀ kí ni ìdí tí Islam sọ pé obìnrin tó epo wọn àtọkọ rẹ̀ wọ́n jọ fẹ́ra wọn ní mùsùlùmí sàdédé ni ọkọ bá kó mà ọba fi Islam lẹ̀ ọba lè wọ̀ sí Islam wa ọba sọ fún ìyàwó pé wọ ìyàwó òun òjò ọlọ́wọ́ ọ̀run jẹ́ o ṣùgbọ́n òun náà ti rí màálẹ̀ ní tóun òun ọmọ lọ sọ́ọ̀tì ní bá ń lọ ọkọ bá ní ẹ ìyàwó bá ní bó tilẹ̀ jẹ́ pé kódà nínú Ramadan gan àwọn náà tó máa jí a pé ká jẹ sàárì ọdún kan a wà lábẹ́ tent ní Mùnà àwọn ń ṣe wáàsí ẹnìkan wá béèrè ìbéèrè àwọn obìnrin yẹn níbi wọ́n jókòó sí ìbéèrè wọn wá kọ ìbèèrè wọn wá wọ́n ní kí n dáhùn wọn obìnrin kan mùsùlùmí ni ó sì máa ń náwó sí ẹ̀sìn púpọ̀ ó sì nígbìyànjú nínú ẹ̀sìn kódà bọ́bá kọ́kọ́ bí akọ́mọ́ra sí owó tí ẹ̀yìn ó pọ̀ jùlẹ̀ ó sì ní ipa tó pọ̀ tí ń kó ní ìsìlá àmọ́ ọkọ rẹ̀ pásítọ̀ ni òun ló sì di gbogbo ọmọ tó bí fún láti ilẹ̀ náà láti fẹ́ra wọn bẹ́ẹ̀ tán fi dàgbà láti lẹ̀ kódà obìnrin bẹ́ẹ̀ obìnrin dáǹtọ̀ ó ń bẹ lábẹ́ tẹ́ǹtì yìí náà ọkọ ló tún wá sí hajj tẹ́ẹ̀mẹ̀ pé ìbéèrè yẹn wọ́n ti fún alójúpò obìnrin fẹ́ ká dáhùn ọ̀rọ̀ sí wọ́n á nítọ́ dáhùn àfáà sọ òun kó wà lábẹ́ ẹrú ọkọ̀ bá ń dé bí yóò wà bí ọmọ rẹ̀ bá ń fún gbọ́nrán mẹ́kà ni ò nítumọ̀ ni ò nítumọ̀ kò yẹ kó wà lábẹ́ ẹrú ọkọ̀ bẹ́ẹ̀ kí ni ìdí tíṣẹ̀rí àbísọ pé kó mọ̀ lábẹ́ ẹrú ọkọ̀ bẹ́ẹ̀ pìrọ́rá bì ha wà àkìdá ti ha kó bá lè rí ẹ̀sìn rẹ̀ gbé tá kúrò níbi ìparun nígbà parí ọ̀rọ̀ yẹn tán ẹnìkan bá bá gbé ah, òun sọ́rí tó ń bá mọ̀ pé máa ti dáhùn ìbéèrè nu àwọn òní jẹ́ kí n dáhùn rẹ̀ àmọ́ ní kí ló dé ah, ó ń sọ́rọ́gbà nìyẹn náà bẹ́lá bẹ́ tẹ́ǹtì ọkọ̀ ẹ̀ náà ló ti rán wà àwọn ló sì sanwó fún àwọn ọmọ wa tó bá dìgbà mí kò ní bẹ́ bá wọn wá mà mo ní ìbọ́rọ̀ ẹ̀sìn là nìkan mo ẹ̀sẹ̀lẹ̀ sí yọ́ máa jẹ́ ìdájọ́ fóun àti fún gbogbo àwọn tí ọba bẹ́ńkàlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn náà ni àwọn èyí yìí ṣe kọ́ dí débi pé àwa sọ pé látòní lọ ya àmbọ̀ lè yá bí a ti ń ká ìdájọ́ ẹ̀sìn làwa sọ bọ́bá fẹ́ kólù ọba jìbù kọ́mọ̀lú àìṣe kọ́ dí àìṣe adájọ́ ṣùgbọ́n kílẹ̀ ní yóò bẹ́sìn yàtọ̀ ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kọ́dà wọn kẹpa mọ́ kéèyàn ó gbé ẹ̀sìn èèyàn sá níbi tí àkóbá ti lè bá gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bánà bí ṣe kúrò nílùú maka bákan náà jawazul istighfaru fil ghiran wa ghayriha alla yulki al insanu bi yadihi ila al aduwwi tawakkulan ala allahi wa istislaman lah ìgbàláyé ń bẹ èèyàn lè sá kéèyàn kó sínú kòtò kan kéèyàn farapamọ́ káwọn ọ̀tá mọ́bà fìyàn níjàmbá kéèyàn sápamọ́ pé wọ́n lé èèyàn kéèyàn sápamọ́ wọ́n lé ọ ó gbúdọ̀ sọ ẹgbẹ́ yà ìmúmẹ́n sá kọ́nà tó bá tún líbi tó lè sápamọ́ sí sápamọ́ sí èyàn ìṣọ̀ rẹ̀ ń da ara èyàn ẹlẹ́fẹ́ tó pààyàn <laughs> rárá Islam ní agọ́ ọ̀sá tó bá sátọ́rọ̀ bá kárẹ̀rá wípé ìtọ́ bá lọ náà nù ṣùgbọ́n kọ́kọ́ sáfẹ́ mi ẹ̀ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀kọ́ tó jáde lábẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn nú ọlọ́wọ́ bá ní ibi akúnlú lísọ́ ibi la tahzan inna Allaha ma'ana ibi akúnlú lísọ́ ibi la tahzan inna Allaha ma'ana ọlọ́wọ́ bá ní bàtánàbí wá ń sọ fún ẹnì kejì rẹ̀ díṣẹ́ Abubakar tí wọ́n jọjọ wà nínú kòtò gáàrù sáwọ̀ wèlà tàhzán mọ́bànú jẹ́ inna Allaha ma'ana dájúdájú ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú wa wọ́n ní ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam yuskinu wa yusabbitu ànẹ́bíwá ń fi Abubakar lọ́kàn balẹ̀ yakul ó wá ń sọ bóyá Abubakar ilé Abubakar ma zọ́nù kàbísìnẹ́ ní Allahu fàálísùkùnmá kí lọ fọ́lọ́wọ́ bá rò rí ọba tó ṣe wípé òun ló ṣe kẹta àwọn èèyàn méjì tí ń bẹ nínú ó ṣe kẹta wá fọkànbalẹ̀ látàfsàn mọ́ bànújẹ́ inna Allaha ma'ana dádájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ àti pẹ̀lú àkíyèsí ẹ̀ àti pẹ̀lú ìdáàbòbò rẹ̀ فأنزل الله سكينته عليه وأيده بجنود وكلمة الله هي العليا Wa azizul hakim. Ọlọ́run bá ní fa'anzala Allahu sakinatahu na Ọlọ́run bá wá sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tafsir wọ́n ní ala Abi awon kan tún ní ala Rasul sallallahu alaihi wasallam. Méjèèjì náà ló wọlé. Àwọn na náà nínú Allah ma'ana. ọlọ́run bẹ pẹ̀lú àwọn méjèèjì àwọn méjèèjì náà ní fọkànbalẹ̀ ọlọ́run sọ ìpayà wá lọ inú gáàrò fáwọ̀ ọwádà ẹ̀gẹ́ bí inú ilé ìbẹ̀rù ọwá sí mọ́ ọlọ́run ọba lọba tí máa ń mú bẹ̀rù lọ fún yàn èèyàn lè wà nínú ilé ara rẹ̀ kó ní àwọn sọ́jà tí wọ́n ń sọ nípa òpó wáyà márùn sílé rẹ̀ ó tún láwọn sọ́jà tí wọ́n tún bẹ̀ ń bẹ̀ tí wọ́n tún sọ lóòsì wà nù yàrá ẹ̀rù sì tún ọ̀bà ẹlòmíín ti ń bẹ́ ilé rẹ̀ gan bọ́n bá ta ń palẹ̀ fún rẹ̀ ó sì wíńdò rẹ̀ kò lọ ta síbẹ̀ débi pé kò ní ẹ̀sẹ̀ fi nǹkan já sábà ti sí báyìí ẹ̀ẹ́dìrí tọ́kan rẹ̀ ó balẹ̀ bí ọlọ́run ọba lónìí kì í ṣe ẹgbẹ̀rún sọ́jà kìí ṣe ẹgbẹ̀rún ọlọ́pàá òní máa fi ìyà lọ́kàn balẹ̀ wíkọ́ yàtọ̀ lọ ẹ̀ka irun amúdọ̀ afàtìyìn náà. wíkọ́ yàtọ̀ lọ ẹ̀ka irun amúdọ̀ afàtìyìn wọ́n dúró rí wọ́n wíkọ́ yàtọ̀ lọ ẹ̀ka irun. وكاية الله خير عن مضاعفة ومن دروع ومن آل من الحتم ومن دروع وعن آل من الحتم وكاية الله خير وكاية الله أدنى عن مضاعفة àṣekọ́lọ́wọ́n ọba kó dáàbò bò yàn ààbò ọlọ́run ọba ó nípa jẹ̀wúrin lọ. wíkọ̀ agnet agnet afatin. wíkọ̀ ayatullahi agnet amudọ̀ afatin. tẹ̀rí yẹn òun púpọ̀ ju aṣọ lọ. ọlọ́run bá wá ní fa'ánzàláwò sẹ́kínátàwò aléyìn ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá sọ ìfọ̀kànbá tó ń ti pé inú inú wo ni wọ́n wà ọlọ́run bá wá sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ó sọ kalẹ̀ fánìyàn nínú àti fún àfáwà Abubakar wà ayyadahu bi junudin lam tarawha ọlọ́ọ̀bá ló tún kún ànábì lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ogun téèyàn ò fojú rí nínú àwọn ogun tó padà ṣẹlẹ̀ wa ja'ala kalimatal ladhina kafaru sufla wàkẹ́límọ́tò lọ́hìrì al-ulya. anábì tí wọn ò fẹ́ rí tẹ́lẹ̀ tí wọn ò fẹ́ gbúrò rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbọ́n tí ń sọ ọlọ́run bá padà wá sọ pé wájá alákẹ́límẹ́ta lẹ́dínà sófúlá gbogbo kẹ́límẹ́tù lẹ́dínà káfàrú kí ni gbólóhùn àwọn aláìgbàgbọ́ gbogbo lérékùsù ilẹ̀ lárúbáwá. ọ̀kẹ́límọ́ tó lọ́hì ẹ̀lẹ́ọ̀lẹ́yà. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó wá sọ kẹ́límọ́tù lọ́ọ̀ì ó náà ní tawhid gbọ́dọ̀ ńlá ilaha illallah àwọn abẹ̀rẹ̀ sí ní gbọ́lá ilaha illallah àwọn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú ní gbogbo ayé in tó ṣe wípé kò ṣe é sọ síta tẹ́lẹ̀ ọlọ́run ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tó ń òun padà wá sọ di ìtẹ́lẹ̀ ní gbọ́yàn ó wá di tẹ̀ gbọ́ lọ́la túláàsì inú yín dùn sí inú yín ò dùn sí ó wá di tó ṣe pò ń ló wá kárí gbogbo ayé wa kalimatullahi hiya al-ulya wa kalimatullahi hiya al-ulya ọ̀rọ̀ èyí tí í ṣe gbólóhùn tawhid ó wá di nǹkan tó di adéborí gbogbo nǹkan wallahu azizun hakim ọlọ́wọ́ bá jọ láàrẹ́dà azizun ọba adéborí lọ́lọ́n azizun ayé alghalibu lẹ́bí láyógbà ẹgbẹ́ ikú ní máa borí tí ò sẹ́nà ẹran tó lè borí ẹ̀ o ń lọ́lọ́n hakim ọba ọ̀jọ̀gbọ́n o ń lọ́lọ́n ọba ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n tó nídìí tó fi jẹ́ kànábí òkúrò ní mọ́kà ó nídìí fi hikma ó nídìí tọ́lọ́wọ́n ọba fi ṣe bẹ́ẹ̀ wa kalimatullahi al gbólóhùn yí àwọn onímọ̀ wọn awá máa mú ń bẹ̀ wípé tọlọ́hun ọba ni kó máa lékè èèyàn gbé kùránì kalẹ̀ ọwá gbéwé tọmọnìyàn tọmọnìyàn kọ ògbélé lórí kùránì àwọn ẹgbẹ́ kùránì ni kò gbélé lórí ẹlẹ́bẹ̀ẹ́ ẹ̀dọ̀ kí ni dẹ̀lí kalimatullahi alẹ́rìyà ìsìn ìnáṣán tí ò yẹ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ń bẹ́ẹ̀ nù dẹ̀lí ọlọ́run bá kọmọ́lẹ̀ ìṣàánú wa wọ̀kẹ́límọ́tò láàáhí ẹ̀lẹ́rìnlẹ́yà wọ̀kẹ́límọ́tò láàáhí ẹ̀lẹ́rìnlẹ́yà ọ̀rọ̀ tọ́lọ́run ló gbọ́dọ̀ máa lékè wallahu azizun hakim lọ́dọ́dọ̀ ọlọ́run ọba azizun ọba tó ga ju gbogbo ẹni tó ga lọ ni ọba tẹ́nìkan ò dojú ìjà kọ́ kó borí ẹ̀ ó ń lọ́lọ́ bọ́lọ̀ bá ní ẹ̀kún ànẹ́bì lọ́wọ́ bẹ́ẹ̀ kún lọ́wọ́ òun ràn lọ́wọ́ bẹ̀rẹ̀ kún lọ́wọ́ òun ràn lọ́wọ́ hakim ọba tí í ṣe nǹkan tìbítìbí tọgbọ́ntọgbọ́n lọ́lọ́ eléyìí náà gbọ́dọ̀ jẹ́ kọfẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo dáadáa tá bá pè ọ́ sí díẹ̀ tètè ya múra sí kò ṣe bó ṣe ọlọ́run yẹn lómi tí ó ṣe má rò pé mi tó ń ṣe é fún yẹn lómi ṣe é fún iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run àwọn tọ́lọ́run bá fẹ́ràn lọ́lọ́run máa lò sí díẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tẹ́ ẹ̀rù pé yóò ṣiṣẹ́ òun ọ̀tọ̀ sí làwọn tó lọ́wọ́ padà lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọmọ yọ wá ń fẹ́ àmín níta bá ń ṣe kọ́lọ́wọ́n bá kó sàánú wa kó bá tọ́ ní ọwà ṣe lérí ẹ̀ àmín kọ́lọ́wọ́n kó mọ̀ dálù wá láyà àmín ibi tá a ti dátẹ̀ sí rẹ̀ wá tè ní wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam وعلى آله وصحبه وسلم تسليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè tí ó هو أن niwaju oníbèrè béèrè wípé lẹ́yìn ìgbà tó sálámà ó ní lásìkò tá a wà yìí tó ṣe wípé ìséde ń bẹ tó ní kálukú àti ẹbí rẹ̀ táǹkírun ásámú tàrọ̀wé táǹkì ní inú ilé wa èyún ó ní ìmọ̀ràn táa fún gbogbo wa ẹ jẹ́ ká gbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu lókùrúgbà tí àṣẹun náà kò takòtò ọlọ́run kò takòtà nẹ́bì kò takò ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn ẹ̀rì pé lè táà ń sọ yìí gbogbo àfáà súnà pátá ó dọ́gba lẹ́dọ̀ wọn náà indestidadi fitan yajib lùsùmùlù tí fìtínà bá ti dé láàfin ma àwọn owó lọ́nbẹ lórí manhaj salaf nínú gbogbo àwọn tá ń pèpè ìtẹ̀lé súnà èyí tó jẹ́ súnà lásìkò tá a wà yìí òun náà ní kó ní kálukú fìdí balẹ̀ tàràwì ẹ̀kí nínú ilé yìí kí àwa àti ẹbí rẹ nínú ilé ìyẹn ni súnà lásìkò yìí ìyẹn ló bófin mu kọlọ̀n kó láwá níbi fitina ó ti bá a tètè ká fitina náà lẹ̀ rahmatu ya rahama rahimin oníbẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ wípé tóhun àti ẹbí ohun táwọn bá fẹ́ kí tàràwì nínú ilé tàwọn ìjáwọn lè gba aládùúgbò wọn ní náà láàyè kó náà wá darapapọ̀ máwọn nínú ilé àwọn kó bá wọn kí tàràwì nínú ilé tàwọn ìdáhùn sí eléyìí ni wípé kò lẹ́tọ̀ọ́ torí pé gbogbo nǹkan ló máa ní ìlà ìdí ìdí tàbí ní kó dúró nù lé rẹ̀ o náà ni wípé àtọ̀rún ní tí wọ́n ń pè tọ̀rún ní tọ̀rún náà ni wípé súrátù ẹ́ al'aduwa wal-intishar wàtàfáṣí tó ń bẹ fún a máa tètè ràn ẹlòmíì ṣùgbọ́n wọ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ tẹ́ẹ̀jọ wà nú lé ọlọ́tẹ̀mọ́ra yín aládùúgbò rẹ tí ń bọ̀ tọ́fẹ́ wá dára papọ̀ mẹ́yìn ó ṣe é ṣe kó ti lùgbàdì kí wọ mọ́mọ̀ ẹgbẹ́ tó sáfún papọ̀ so látara nǹkan yẹn ń tàn sáfún náà táàfi kí níjẹ̀mọ́ ní mọ́sálásí ó bùyútàkún kòbúra orí sàárè ní sàárè ní èjì kírùn ẹkírùn ní lé yìí ẹlùmí àgbẹ́ àwọn ọmọ súrà tó gún bó ṣe kúlẹ̀ aláhùn náà lẹ́ẹ̀mà ẹ̀fì kí bó ṣe yí náà àpọ̀ yí náà kẹ̀lẹ̀kẹ́ ọ̀fà lẹ́ẹ̀mà iná ẹ̀fì ti tàràwì náà lẹ́kì sẹ́bẹ̀tẹ̀lẹ̀ àjùrò inshallah so yíò lálàáfíà ju wípé kẹ̀ẹ̀tún wá tún sọ yàrá ẹlòmíì bí mọ́sáàsì ń ta afẹ́kọ́mọ̀ṣẹ̀lẹ̀ náà yóò padà tún wá ṣẹlẹ̀ náà kọ́lọ̀kọ́ sọ wà bẹ̀rẹ̀ oníbèèrè ká tún béèrè wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ fún obìnrin láti máa lo oògùn kó fi sénà na rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù kó lè láǹfààní àti gbààwẹ̀ Ramadan rẹ̀ ní pípé sẹ́nu ọdún bọ́lá ń ṣe dá obìnrin ààwẹ̀ obìnrin yìí pé ìtumọ̀ ẹ̀ ni pé yọ́ sáṣe nǹkan oṣù haidi ó wà kóṣù kò tó parí ìyẹn túmọ̀ sí pé àsìkò tó bá fi ṣe haidi yìí kò ní láǹfààní àti gbàwẹ̀ àwọn obìnrin mi wá mọ́ oh, ah, oh, òun fẹ́ gbádùn àwẹ̀ ẹ̀hún yìí kó má dín yọ wà lọ lo oògùn tablet tó bá ti lò oṣù yẹ kò ní ṣe nǹkan oṣù nǹkan oṣù ní wá ìbéèrè yìí wọ́n bèèrè lọ́wọ́ àfọwọ́ sheikh abdulaziz bin abdullah bin baz rahmatullah rahmatan wasi'a wọ́n sì tún bèèrè bèèrè náà lọ́wọ́ àfọwọ́ àgbà fadilati sheikh Muhammad Salih ibn Uthaymin rahimahullah rahmatan wasi'a bákan náà làwọn méjèèjì àwọn bàbá méjèèjì ṣe dáhùn ìbéèrè ṣùgbọ́n yàtọ̀ díẹ̀ ó wà níbi tàfọ́wà ibn Uthaymin àfọ́wà Sheikh Bin Baz rahimahullah àwọn ní ọlọ́run ọba tó dá obìnrin tó sì ní kó gbáwẹ̀ ó kú ti mọ̀ pé sùn ṣíṣe nǹkan oṣù obìnrin kò dín ládàá rẹ̀ kò dínkù kò dẹ̀ tọ́ di ẹlẹ́sẹ̀ lórí àgbà àwẹ̀ rẹ̀ wọn àdámú ẹ̀jẹ̀ tẹ́ rí yẹn tọ́bìrì ẹ̀jẹ̀ àdámọ́ so kò lẹ́sẹ̀ kankan kò ní ìdíkọ́sẹ̀ lọ sọ pé òun fẹ́ sénà rẹ̀ tọ́bí gbogbo àfihàn bá ti sénà nǹkan tó nature ó ṣeéṣe kó ní side effect kí nǹkan kéyìn ó jọ máa lọ bọ́lọ̀ ṣe ní kó máa lọ́hun òun ní ipa ìlara ẹni tó dúdú tó lòun fẹ́ di pupa yóò pupa lóòótọ́ ṣùgbọ́n yóò padà di kàláńkìní lọ́ba ya yóò wà fẹ́ padà sí dúdú rẹ̀ títẹ́lẹ̀ kò wá ní dàbí títẹ́lẹ̀ mọ́ kò tún ní pupa náà yóò padà níbi tí ó jà sí ìní ẹjẹ́ afọ́wá Sheikh Bin Baz àwọn sọ gbọ́n ní pé kò tọ́ nítorí pé ẹni yẹn ó ń kọjú tọ̀bí àyè kó filẹ̀ ìbọ́lọ̀ ti mà orí àyàkùn àlọ́ sọ wípé fàmọ́nkánà ní kúmọ̀ rí dán àwọn àlàsáfàrí fa ìgbẹ̀tún min àyàmì òkà wà lẹ́lẹ́dí náà yóò ti ọlọ́run ti sọ̀rọ̀ dájú àwẹ̀ kí lọ dáa ẹ̀láàmú sí tí Ramadan bá ti lọ kó dá padà àfá pẹ̀lú ìsọ̀rọ̀jómitóró ọ̀rọ̀ pẹ̀lú àwọn àfà onímọ̀ ìṣègùn tip àwọn medical doctors practitioners pẹ̀lú ìfọ̀rọ̀jómitóró ọ̀rọ̀ pẹ̀lú wọn in tí wọ́n sọ ni wípé tó bá jẹ́ ẹ̀kan kò tí ìlé ní side effect ìtọ́ bá jẹ́ pé ẹ̀kan tí èsẹ́ pé gbogbo ògbà ni ó ń lò ó pé ńlá ẹ mọ̀ wọ àwọn àfà ńlá tí àfà wa ṣe bùnbà àtàwọn mú wá tí wọ́n fi gé pọ́n ibi ńlá náà ni bàbá ibùdó fèmínú tún lọ wípé ńlá yẹn àwọn onímọ̀ nípa ètò ìlera sọ wípé tí kinní yẹn ò bá wà repeated pé kò máa ṣe ní gbogbo ìgbà tí kò constant pé kò lè lead sí side effect àwọn ní tó bá jẹ́ pé lórí èyí tí wọ́n sọ yẹn tó yẹ kó torí àníyàn kó fẹ́ ṣe bá dá ni pàápàá jùlọ wọ́n tún link ẹ̀ mọ́rọ̀ tó ní hajj torí pé obìnrin tó fẹ́ ṣe tọ̀wáfù yìí fábọ̀ rúkúnù lèyìn jẹ́ tẹ́pàṣì tó fẹ́ tọ̀wáfù ìbádà nǹkan oṣù rẹ̀ bá bẹ̀rẹ̀ kò sì pẹ́ tó fẹ́ padà tí pléèdì fẹ́ padà tí ọba sì ti rí ṣe kò sí ájì nìyẹn àbáni tó bá yẹ pé lórí yẹn fún ẹ̀kan yẹn yẹn jùs ó lè lò àmọ́ wípé wọ́n sọ wípé tí ò bá lè lemọ́lemọ́ arámọ̀ yàtọ̀ sára in dókítà náà sọ wọ́n ó tún fi ààlà náà sí o torí pé nǹkan tẹ́lómi lò lẹ́ẹ̀mẹ́wàá kó tó rí side effect ẹlòmí tó bá lò lẹ́ẹ̀kan péré ara rẹ̀ react ìdí ni tó fi jẹ́ pé àwọn àfá àwọn ní tẹ́ ẹ bá máa ń wo fàtàwà ṣégun bá ọlọ́run kó bá kẹ́ bàbá ẹ mọ̀ gbó ikhlas púpọ̀ ẹ mọ̀ gbó hidaya púpọ̀ ó ń bẹ́ẹ̀ nítorí àwọn afá tó kú náà ọlọ́run bá kó bá kẹ́ wọn bọ́lọ́run ti fọ àwọn afá kẹwa nínú ẹ̀sìn yìí pàápàá jùlọ àwọn afá súnà so gẹ́gẹ́ bí àwọn tá a jọ́dọ̀ mọ́ tó èmi gbà wá nímọ̀ràn pé ká dúró lórí ọ̀rọ̀ tí afọ́ aṣẹ́gun bá sọ ẹbẹ́ ní oṣù kan náà tó bá sì lọ ó dáhùn rẹ padà so ká dúró lórí nǹkan yẹn kò dáa tó kí a lọ máa lo oògùn láti ṣe na nǹkan oṣù torí bó ṣe é ṣe ìgbà tó bá fẹ́ ní kó padà wá tí ó bá padà wá mọ́ nǹkan dénú kọ́ bá àdúgbò àwọn àfáà náà náà sì sọ pé àwọn èdè dọ́gbọ̀ èyí tó hàn sáwà zọ́ yìí náà làwọn sọ láàfin ṣiṣẹ́ o abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kí ọmọ sọ ìtọ́wà sọ́nà insha Allah ta'ala bí kí a ti dàdó náà pẹ̀lú ìbéèrè tí a ní wa sallallahu ala nabiyyina Muhammad wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima والسلام عليكم ورحمة الله وبركاته